fuck. Fight for the fuck. Fight for the fuck. Fight for the fuck. Fight for the fuck. MSP on the mix, baby. 545. Dollar Billy 545. Dollar Billy 545. Dollar Billy 545. Dollar 545. Dollar Billy 545. Dollar Billy 545. Dollar Billy 545. máa sùn sí bóyá ló máa délé bóyá ló máa délé kó yá gbẹ́ni wá o bóyá ló máa délé. ẹ̀rọ rẹ̀ má jà sán o yé ẹ̀rọ rẹ̀ má jà o ẹ̀rìn ìwà wájú ó ń gbèsè máa gé e máa rẹ̀ ẹ̀rìn ìwà wájú ó ń gbèsè máa gé e máa rẹ̀ àjàní rèé o àjàní rèé o kí ló ṣẹlẹ̀ ẹ̀ẹ́dínwó lọ́lọ́run <laughs> ẹ̀ẹ́dínwó jàsán ìyà ọlọ́run fi ìyà jẹ yín ẹgbẹ́ ìrànkẹ́ ẹ̀jẹ̀ tọ́dọ̀ ìjẹ́ sí ìfunfun yín ìjẹ́ ẹ̀dọ̀ ìtúgé tinú ẹran yẹ ẹran rèé ògbé mọ ní ṣìfà túgbé o <laughs> gbẹ̀nàmọ̀ ní kàṣùpà ló kí yín kò ní bàjẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́ran lónìí. Ah! mọ̀mí ẹ ti pẹ́ já ẹ tegun tegun ní oúnjẹ ẹja ẹran ni òsè jẹ mí eegun tó ti yé yín yé ọbẹ̀ ẹran rè yé ẹran rè lọ́mọ́mọ́jẹ sórí èmi àjàní èmi àjàní ń kiri kí n mọ́ tààrí yé ọbẹ̀ bẹ́ẹ̀ yọ̀bá lẹ́hàn nú ọbẹ̀ àmàlà ò lè lọ bọ́ọ̀bà lẹ́hàn nú ọbẹ̀ àmàlà ò ní lọ. aláìlẹ̀ rẹ̀ wọ iwájú àríwá. ọlọ́run wá ah, tiẹ̀ sèrè ah, ah, ibi ìfọ̀pàdé ẹ̀ lónìí bàbá wéèrè wàhálà rẹ̀ ti gbẹ̀yìn. ẹran mọ̀ tí wọ́n èwo lọ fẹ́ ń bẹ̀. ṣẹlẹ̀ eh, ó dìbò ṣe tó. gbà ìwọ kan gbé wo ah, ó rí pé ẹ fì ní. fún mi two five. ah two five kí aláàyè eh, fún mi two five. o ah. ah. lè gbé ní two five o máa fún yín fígò eléyìí. kí ló máa fún yín fígò. mo rò pé ọ̀nà wèrè ò tó jẹ. ilé iṣẹ́ lọ. fígò làwọn ọ̀rẹ́ rẹ. ọ̀sẹ̀ sẹ́rẹ̀ lọ́wọ́ mi ni èwo lórí burúkú òfò. ẹ̀gbọ́n yẹ́gẹ́ mi. bẹ́ẹ̀ sọ fún ọ eh. bẹ́ẹ̀ sàánú ni mí mọ̀mọ́ sàánú gbogbo ẹ̀ tó bá fẹ́ rẹ̀ràn ni tó ti yọ ọ̀wá nílé bígò èmi ọmọ fún ọ bá wẹ̀rẹ̀ dàsán jọ mo ti ṣe bí ẹni tẹ́ ọ̀rẹ́ ẹran gidi ni tó ti bá mi fún mi náà ẹ lò lọ egbò ẹran tẹ gbé kan tẹ tẹ kan tẹ kan pa kéèyàn lórí. ọmọ tó ń dẹ mọ èdè káàkiri gbẹrù mi tó bá rẹran. ìdí gbẹrù yìí. àní o gbẹrù mi gbẹrù ah, mi sọ mi ni èmi wọ lọ sọ mi. àní ìròwà yín náà a máa ṣe tí wàá fọlọ́run. dá mi lóúnjẹ adékẹ́jọ́ ló fún ẹ̀ ṣàkọ kínní ọjà wọn bá ti ń lọ. kémi àwọn àbá tèmi lọ èrò rábọ̀ọ̀lì kó gé inú ọbẹ̀ rábọ̀ọ̀lì kó gé inú ọbẹ̀ kọ́ ọmọ àdídùn rẹ̀ yẹ ọbẹ̀ bàbá àgbàlagbà ojú òde tí yìí ọlọ́run wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ látòdò ni ẹ sì náà gùn nù bí ẹ tànà rẹ̀ kú gbàdàn yín bá kú ẹ pè mí o ìkẹrẹ fún yín àbò tó mọ ọmú màálù ọya sọ sí lẹ́sẹ̀ fàṣọ kò ní bàjẹ́ yé ọbẹ̀ wọn kan rẹ jẹ wọn bá ṣe rẹ tí ọ̀lẹ́ rán ń lu ọjà tán ni. dádì mi ọ̀ ah, dádì mi dádì mi ẹni sùúrù ẹdúró iṣẹ́ tí àbí. dádì mi ẹdúró náà mi ò sọ pé mi ò lọ o. Ah, ọlọ́run yọ ìyá ẹ ṣé mo rán iṣẹ́ tì mí. rárá mo ti wá rán ẹṣẹ́ tó ń rojú máa ń norí ẹ fẹ́. dádì mi ẹ ní sùúrù mi sọ pé mi ò lọ àmọ́ ó láwọn àlàyé kan tí mo fẹ́ ṣe fún yín ni. mi ò ní kó má ṣe àlàyé kankan bó ti ń kó ṣàlàyé yẹn tó ibi tí mo rán yẹn o máa lọ bẹ̀ ó yá mo ń gbàlàyé ẹ. ẹ ṣé dádì mi dádì mi insult ló jẹ́ fẹ́yìn gan láti máa rọrùn mi ṣe. mo kẹ́ran ìyá jẹ mí insult ló jẹ́ fẹ́mi láti rán ọmọ bíbí inú mi ń ṣe ah, ah. lórí tí ìbá ó níbi tí ọmọ máa dé tí bàbá ẹ máa wò pé ah bá rán ọmọ yìí iṣẹ́ mo disgrace ara mi ni. mo kẹrun life ti spoil life ti spoil. so bí mo yẹ rán iṣẹ́ yẹn mo ti disgrace ara mi. ẹ wo jọ bẹ́ẹ̀ o mo láwọn àbúrò tẹ̀lé ránṣẹ́ yìí náà tẹ bá tẹ̀ wá lè fẹ́ rán àwọn àbúrò mi àwọn ìyàwó yín ẹ lè rán wọn ẹ lè rán last wife yín náà. ṣojú mi lọ púpọ̀ ni. tí n bá rán àwọn àbúrò ẹ̀ ń ṣe kí n padà rán àwọn ìyàwó mi iṣẹ́. bẹ́ẹ̀ ni sà. àti ìyá ẹ̀ tó bí ẹ náà. àràrà ọ̀ ẹ̀ lè rán mọ́ èmi o àmọ́ èmi ni leader now aṣíwájú one. that's all national leader party wo nìyẹn. all people's our house. orí ẹ bẹ fọ́ orí ẹ ó bẹ ó tún wá ń fọ́ tó bá pẹ́ kó o tó lọ bí tí mo rán ẹ ilẹ̀ agajù ẹ lọ tọ́n bá bí bàbá ẹ rẹ oh sorry èmi mo bí ẹ mo ṣe mistake tọ́n bá bí ẹ ok tí n bá bí ẹ rẹ kó o máa lọ bí tí mo rán ẹ ah mo rán ẹ ṣẹ́ òun wárùn kì í má jẹ́ ń sọdá kejì tó wà ní bíbélì fún ẹ o ọmọ tá a bá ránṣẹ́ tó bá ń warùn kì í ó mọ rìsọ́ọ̀tì ẹ o. dádì mi ẹ má lọ síbi bíbélì. quiet ìyá ti ẹni leader. àwọn ni. so ìyá ẹ àtàwọn ìyàwó tó kù ni kí n máa ránṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ti pọ̀jẹ́ tó ń ránṣẹ́ lọ. ìsì ajé ajé lọ́wọ́ mi jíjí tí mo jí mo mo bẹ́lẹ̀ dá sọ̀rọ̀. wípé kọ́wọ́ mi lànà rere kò mí ọwọ́ ajé ajé lọ́wọ́ <laughs> mi. hold on please excuse me please meat seller kí ló yẹ tó fi gbé rẹ́kọ̀dù wọ̀ orin tó kọ wọlé yẹn o fẹ́ fi ṣàwo ni àbí ẹran yìí náà ló ṣe fẹ́ máa ta torí mi ò tí understand yẹn. típàlẹ̀ ńlá wà tí fi ń kọrin láwa náà bá tẹran ká tó di pa ń kọrin kò mú kankan wọ ipò àkátẹran rí. àyìnlá pẹran rí first born bàbá ẹ ló fún nírú èsì bẹ́ẹ̀ yẹn you are a naughty boy jẹ́ kí n sọ kí ni kò fún ẹ kò sóòjẹ́ tó ń wá dánú lémi ibi tí mi ò kí ń rí o o ti ń trespass pẹ̀lú ọmọ yìí òpònú eléyìí tèmi rán níṣẹ́ tí mo rán lọ school tó graduate tó jẹ́ rú ẹ ló ń tẹ̀lé káàkiri mi ò mọ wọ́ọ̀tì mi mọ́ nítorí lára ẹ. dádì mi ìfẹ́ ju gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn lọ. ṣùgbọ́n ju gbogbo ẹ lọ wọ́n ti jẹ́ kó yé mi pé ọmọ ẹlẹ́ran ẹ̀ lè pọ̀ lójú. Ah. ṣàpè lórí àpótí tó gbé dádì tó gbèrú yẹn mo mọ̀ pọ́ bẹ́ẹ̀ wà ń bẹ́ẹ̀. ṣé lórí mi. bẹ́ẹ̀ni. mo tún má dàrú. ẹ tó máa fi ṣẹ́ tó máa fi ṣá bàbá ẹ pẹ́. ẹbí ẹ sáàyàn. ó lè tó búrí ẹran lèmi mọ́ ẹ yọ búrì ni mò ń mú ẹyọ ọlọ́run mọ̀jẹ̀ ń yọ búrì. ẹ wà á kun ẹran sọ kí lè mọ bó ṣe máa kun mí sí orí ẹ burú iṣu ẹni ló ń tọwọ́ ẹ níbi epo òun lè lé ìtẹ́mi rán lọ skul tó jẹ́rú ẹ ló ń tẹ̀lé mo pàlọ́ fún ẹ. orí owó kí ló dé tí wọn náà kì í dáàdì mi náà. wo wo wo wo jẹ́ kí n sọ kankan kan fún ọ ẹni èèyàn bá nájà lè yàn wò ẹni pé wàá dúró ọjà rẹ. bẹ́ẹ̀ ni mò ń sọ fún ẹ. hello. Yeah ṣémi ni ariwo ọjà rárá òun sọ fún ẹ pé orúkọ mi ni ariwo ọjà rárá kò ní dáa fún kò ní dáa fún kò ní dáa fún olórí ilé yìí bó ṣe fi mú ìwé kúwe yìí èmi láriwo ọjà àbí mo ṣe àrọ ohun táwọn wá ní mò ní gọ o lórí ah, ah. burúkú ẹnu ẹ lájọ wàyẹ wàá ìrànwọ mo pàlọ fún ẹ o wá gbé àpótí wọbí oníṣẹ́ ajé ajé lórí ẹ òṣèré kọọdù wọbí wàá ìrànwọ ẹnu ẹ lájọ wàyẹ. orí owó kí ló dé tí ìwọ náà máa wọlé tó ní kí dáàdi mi bẹ́yẹn o ò kí wọn rárá o dẹ̀ ń kọrin wọlé ìwọ náà rude náà ṣó wá kí wọn ni. Ah, ah, ah. ṣé kí wọn. o ò kí wọn. sọ́ọ̀gbọ́n tí ẹ jù wá. kí ló wí. sọ́ọ̀gbọ́n tí ẹ jù ni. ìgbà tán jù bẹ́ẹ̀ yan kí n bá bàbá ìyàwó yan sọ̀rọ̀ bẹ́ẹ̀. èmi bàbá tiwọn wá ní bàbá tiwọn wá ìwọ ni mo wá wá ó yà sọ sọ nǹkan tó gbé dání látàrun ọ tá wà lọjà tá a láriwo ọjà. àárí ìtẹ́. Ah, ah. mo máa ti jẹran. yé ń gé fún ọ. má gé má gé. ó ti mọ̀ pé tí n bá ti kiri káàkiri gbogbo tó lórí mi ìwọ náà lọ jẹ pọtẹtọ mi nà mí. lórí owó o ṣe ọkọ mi ṣe ṣe mo ti bọ́ rí ṣe. o ti bá mi rí. ṣé ìfi sọ rere o. níbo. Ah! níbi tó ti máa tọ́tí exploitation wọn pe bẹ ọfẹ bàjẹ́. bí ẹ palọ. èmi náà lè tó máa kí pẹpẹ sóòpù. Ah, má ṣe má ṣe kí ló dé tí mi ò ṣe ah, ṣe mo dúpẹ́ má tọ́tí má ta pẹpẹ sóòpù má ta. ọlọ́mọdé ń sọ fún ọ wípé ọkùnrin pọ̀ ń lé ọtí débi pé wọ́n mọ̀ sí rèmi rẹ̀ sọ ọgbọ́n torí ibi téèyàn bá ti ń tọ́ tí ọkùnrin máa pọ̀ ń bẹ̀. orí owó ṣó o mẹni tó o ní ni fi mí sílẹ̀ jẹ́ kí mi ṣiṣẹ́ kí n pawó o kí mi náà ti ẹ̀nà ẹ lọ́rùn ah! díẹ̀. <laughs> òye sórí mi. àmì àmì ẹ báwo ni mo ṣe máa mú bẹ. àwọn ṣe èmi ni màá mú ọ lọ ọgbọ́n ní sí pòdúsì rẹ káwọn tẹ́jọ́ mi ṣiṣẹ́ ẹni yìí o ẹ̀yin náà ẹ̀wẹ̀ wá rẹ̀ èrò orí ọkọ mọ̀rọ̀ ti bó o bó o ṣe rírù rẹ tó ò ní rántí ẹlòmíì ò sọ tí mo tó ti yé ọlọ́run nígbà tí ẹ jẹ́ sí tàbí ọjà àsàmì ìgbọ̀n kò gbé fún. pẹ̀lú adúrú ọ̀rọ̀ tó ń pè wọ́n ní ariwo ọjà ṣáà paaki ẹ̀ má ge. ó gbé tán. Hmm. dẹ́ ń gbé tán. orí owó orí tó kẹ́ mi mọ́ mi <laughs> kan. orí owó mi má. orí tó kẹ́ mọ́ mi kan. orí owó mi. mo ní àlejò padà lọ́sọ̀ ah, ah, Jinna. Hey. Wow. John C. Good to see you. Good to see you too, bro. Wow. Johnson. Wow. John C. Fine boy John C. How you doing, bro? Yeah, I'm fine. Ah. <laughs> Ìwọ ni mo rí láì gbàgbé John C. What happened? Má bínú sí mi. Mo ní kí n fi surprise ẹ ni. Oh, <laughs> Thank you. Good to see you too. Um, ìyàwó mi àti àwọn ọmọ mi wà l'Abuja. I dey manage. Abuja is fine but boring. Mo mọ̀ kó you? ọ̀dọ̀ yín lẹ́kọ̀ọ́ bíi bíi gbàgbì. Àwọn náà dẹ̀ ti I'm ti jẹ́ kó you? mi lára. I will, I, I, will, I will love you. I would love to have you. Believe me, I would love to have you. Johnson! Ẹkùn! Ó Oh, bínú sí mi. Actually, um, mo kàn ní kí n wá sáré ṣe nǹkan kan. But lẹ́ni mo ní á ah, mo gbọ́dọ̀ wá ẹ̀kan. Wíwá tí mo wá yìí, I have um, places, a whole lot of places to touch, including the uncle mi mo ṣe àwọn ti yonko mo fẹ́ dọ́dọ̀ wọn so màá tún padà awọ ẹ̀ kí n tó lọ. Eh, mo fẹ́ bẹ̀rẹ̀ ìrìn yẹn láti ẹni náà. Ah, ah, ibi tí mo rí ẹ ló máa ṣe wá sáré lọ lójú kì í lójú ẹ sọ fún ẹ. ok time now ok so time to bẹ̀rẹ̀ time wa ti bẹ̀rẹ̀ nù. ok five forty five ok. five forty five ọ̀hún ní bá ọ̀tá máa ń wà láti máa jọ ń ṣe náà okay o ní regular bar tó máa ń lọ ní five forty five. Ah. johnson ìwọ náà mọ̀ pé ah, johnson ó mọ̀ pé mi ò like life o ká máa lọ bá nǹkan gan. jesus we need to talk we need to catch up. anyway that's true I need láti ṣe catch up bí kò sọ́dọ̀ la kò di next month ìlọ́ la gbọ́ mo ti máa gbé jáde. <laughs> okay no problem. Adunni Adunni. èmi ni mo gbọ́ kí ló ṣe ẹ́ tó máa ń ṣe bàlàbàlà náà ah, ah. gbọ́ kí ló tó fún àwọn ògbó epo lórí bíbá. ẹ eh, mo rò pé àwọn bọ̀bọ́ yẹn ṣì ń padà bọ̀ ni ó rò pé irú ọ̀rọ̀ àgọ̀ wo ló ń sọ yìí wọ́n mu tí wọ́n lọ wá rò pé wọ́n ṣì ń padà bọ̀ wá fìbò ọtí lẹ̀ kọ́mọ lọ gbọ́ pé wá kó kinní kúrò níbí jọ. and ọmọ tí orí owó sọ pé ń bọ̀ yẹn tó wá ti dé torí mi ò ní sí ṣọ́ọ̀bù nígbà tó bá wà ti dé tó bá ti dé ẹ ṣàlàyé bá ṣe ń ṣe fún bíi ẹ ṣàlàyé fún dáadáa ó ti yé yín yẹn tó bá ti tẹ́ lọ́rùn kó dúró òkú tí ò bá ti tẹ́ lọ́rùn a lè lè ó ti kó dẹ̀ sí pẹpẹ súpù tó ní kó sì kó yí gbìn yẹn láta. plate mélòó mà. mi ò ní pẹ́ kó hand plate ṣe é ni mo sọ pé tí ń kún ẹ ò wọ́n tí mo sọ. Ah, báwo ni. fine sir. báwo ni ṣe ìyá abẹ ńkọ́. ọ wà nílé. ó ọ wà nílé okay that's fine fún èmi ní àzùmọ̀ lọ́kọ̀ dẹ̀ ṣe ẹ̀kọ́ tí ọ̀rẹ́ máa. Uh, fún mi ní ọtí um, uh, aláwọ̀ ewé. o ní nǹkan tó máa jẹ kó tètè ọ̀dà yìí. ah máa fẹ́ jẹ nǹkan o máa fẹ́ ẹ wá ẹ wá um, tẹ bá ní ẹran dídín tó wà ní ata máa fẹ́ yìí. Um, lady tí ó kọjá ń sìn. ọ̀ oh, tí a rí bẹ́ẹ̀ ẹ ṣé new staff yẹn ní bíbá yìí. ààyè ah, ó ṣẹ̀ṣẹ̀ dé ni. Ah, mo náà sọ bẹ́ẹ̀ mo sọ pé ọmọ yẹn gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ dé ni. wá mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ pé ah, wọ́n mọ̀ ń bá sọ̀rọ̀ máì tí lọ. ọmọ mi sùúrù ní tí ọmọ yẹn ṣe tó ṣe dáadáa tí gbogbo ẹ dúró nítorí ẹ ní. ọkọ tí wàá fún àjọ àti nǹkan jíjẹ tí wọ́n sọ. johnson ìjọba ló bẹ̀rẹ̀ gbogbo eléyìí gbogbo ìwọ kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe. johnson ẹ mò ń dá ẹ lóhùn. bó tilẹ̀ jẹ́ pé wọn ò gbé pẹ̀lú ẹ̀ hmm. ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wà níbí kan. wọ́n ṣe jẹ́ wọ́n wà òkè nípa wà. ìjọba obìnrin ilé tó ń ṣe. kí ni mo ṣe. Ah, ọmọbìnrin tó wà nílé ọtí ló ń júwe gbogbo bó ṣe rí tó báyìí. Ah, ṣé wọn ò rí ni àwọn tó mọ ẹ ṣe da ni ẹyin ẹ sunwọ̀n gidi gan ni. johnson ṣe orí obìnrin obìnrin ni jọmọ ṣòwò jọmọ jèrè má yẹ kórè òkò délé johnson rọra o ọ̀rẹ́ mi ṣọ́ra fóbìnrin o ọlọ́run á wà pẹ̀lú ẹ o. ṣọ́ra fún wọn o <laughs> obìnrin o ṣọ́ra fún wọn o láyé obìnrin wọn kò ṣe é sá fún. tó fọwọ́ àbí tí mo ṣe fún ọ ni pé ó ti ń pẹ́ òkè mọ́ ọ yọjú sílé. tí ń pẹ́ òkè mọ́ ọ sílé bàbá mi má bínú kì í ṣèmi náà ṣe rí iṣẹ́ ni iṣẹ́ ni wàhálà abẹ yẹn pọ̀ díẹ̀ ṣùgbọ́n mo wá ṣèlérí fún yín pé lé eléyìí tí mo wá yìí mi ní jẹ́ kó tó pẹ́ kí n tó padà wá mọ́. Ah, inú mi ó sì dùn ìyàwó àtọmọ ń kọ́. àlàáfíà náà wà sà pẹ̀lú gọ́lọ́n tí má ti ń padà bọ̀ màmá ọ̀nà wà kan wá kiri. Ah, inú mi ó sì dùn orí mi ò fẹ́ kó sọ́ra rẹ di olókoṣẹ́ olóko sẹ́ni ẹ̀yìn wọ̀nyí sùn lálẹ́ hmm. ìyàwó èyí sùn lọ́sàn-án hmm. bóò ni wọ́n ṣe ṣeré ọmọ ìfẹ́ ni mo fẹ́ kó wà láàrin yín ṣó mọ̀ pé ojú àwa ò tọ̀hún. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà ẹ̀yin lẹ ẹ̀yin lẹ tọ̀hún bọ̀ ìdí èyí ni mo fi ń sọ pé ó wùn mí kó kí ìfẹ́ wà láàrin yín dáadáa ẹ̀wọ̀n jà o dákun torí ọlọ́run lọ́dà fún ọ̀hún. pẹ̀lú ògo ọlọ́run um, wíwá tí mo wá ẹ̀ máa ṣèlò tó ọ̀sẹ̀ kan ìfẹ́ tí mo wá ní ni pé dákun torí ọlọ́run kó o tó ní òun padà yọjú sí i. Ah, of course n máa padà wá bò yín. kódà bó bá lè yọjú lẹ́ẹ̀mẹ́fà. a máa wá bá mi ẹ máa wọlé máa wá yẹ sọ máa yọjú. èmi nìyẹn. pèsè tèmi wo yàrá bọ̀. èmi nìyẹn sà. bó o bá ọmọ méjì náà jẹ. <laughs> bá mi ọmọ ẹni níjọ́ yẹ ni. yẹ sà. ẹ ṣe kọ sà. sà ó dàbọ̀ sà. jẹ́jẹ́ o. ó dà sà. ẹ sà. àmì sà. ni mò ń bọ̀ sẹ́ ọ̀dọ̀ ẹ náà ni mò ń bọ̀ inú mọ́tò ni mo wà má wọrí má dọ́dọ̀ ẹ láìpẹ́ ṣáàdúró dé má kúrò má kúrò má ṣe bẹ́ẹ̀ yẹn fún mi náà má ṣe bẹ́ẹ̀ yẹn fún mi má kúrò ń bẹ̀ má bá ẹ láìpẹ́ ọ̀gá ẹ wọ kan tráfíkì wà ń bí o. Ah, ah, mo dẹ̀ sọ fún ẹlẹ́kọ̀ọ́ pé tí traffic bá máa wà lọ́nà bí kò má jẹ́ àgbà bí ṣé tí máa ń dùn wọ́ ni ṣé tí ń dùn ẹ ni ah, traffic eléyìí pọ̀ náà o ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni máa bọ́lẹ̀ jẹ́ kí n bọ́lẹ̀ jẹ́ kí n bọ́lẹ̀. ok ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n move síwájú díẹ̀. jẹ́ kí n bọ́lẹ̀ kó gbé kíní o gbé mọ́tò bọ́ abá mi máa gun báyìí road amẹ́ tó bá rí báyìí kókó dá dúró fún mi jọ. ok sir. ṣọ̀gá báyìí ibo ló ń kánjú lọ sí i kọ́kọ́ tó ní kèmí máa gbé mọ́tò ó dọ̀pù èmi ni kọ́wá tẹ́rí tó dọ̀pù yìí báyìí sí i oh god ah, ó dọ̀pù yìí bó ṣe gùn lọ́wájú ah, ọmọ ó dọ̀pù yìí gùn wòdà wòdà wòdà ẹ ẹ ẹ ọ̀gá mẹ́mẹ́ kó sẹ́nu mọ́ ẹ ó dà wò. ó ti ń pẹ́ jù ó sì mo ti parí ọtí nsìn. ẹrẹ ṣé méjì wàá tó yìí ní ẹrẹ kan sí i náà. ẹ máa rà sí i ten minutes ẹ máa wọ̀ ọ́ ṣé kí wọ́n bá yẹn mú kò fún wa ten minutes ẹ máa bá wá sí ẹ máa wọ̀ yẹn ìjọba àti ìṣẹ̀lẹ̀ gbọ́. yàbẹ̀ ilé ìtẹ̀kọ̀ kò ṣe é ní kẹ gbẹ́gbẹ́ dídùn lé nira. ṣé ìṣí gbogbo owó yín papọ̀. ṣí pọ̀ wọ́n bí mi rẹ̀ jọ. Hmm. owó ti dé ó jẹ́ six five pẹ̀lú ìtẹ́jẹ tẹ́lẹ̀ mo ṣí pọ̀ o mo ń bá yín wí ẹ sọ̀rọ̀ ó jẹ́ six five ẹ bá mówó. èmi ń lọ ṣiṣẹ́ nu ilé lọ́hùn-ún ẹ bá mi mú ó jẹ́ six five pẹ̀lú gbogbo tilẹ̀ tẹ́jẹ tẹ́lẹ̀ náà ó jẹ́ six five. Ah, ah. Ah, one two lówó yín. tún jí ó ṣe báyìí fẹ́ onígbèraga o òun mọtí mò ń mọtí ó dẹ̀ dé mi lórí ìjókòó rẹ̀ tó máa sanwó ọtí ẹ̀ ah tí èèyàn máa ń pọ́yàn lè èèyàn máa ń kun lé padà. ó kè ìṣímọ́ ti yín. ṣé owó ẹ̀ mọ̀ tèmi one two kó wá gbé papọ̀ sórí bíìlì tilẹ̀. one two one five six five gbogbo ẹ̀ pátápátá mú ìtẹ̀jẹ̀ tẹ́lẹ̀ ó jẹ́ nine five nine thousand five hundred. tí èèyàn máa ń pọ́yàn lè èèyàn máa ń kun lé padà. ẹ dá mi lóhùn mo ń ṣiṣẹ́ nulẹ̀ ẹ fún mi lówó. mo ní oṣù pọ̀ mọ́. mo ti ṣí ìmọ̀ tí wọ́n one two one five ìmọ̀ six five tẹ́lẹ̀ gbogbo ẹ̀ jẹ́ gbogbo ẹ̀ pátápátá jẹ́ nine five. má jẹ twenty thousand gbé e mọ́ tilẹ̀ tí n bá ti fẹ́ sanwó ni màá bí ẹni gbogbo ẹjọ́ tó máa lò. ṣé ẹ gbádùn sára yín yá wọ́n ní kí ẹ bá mi wọ́wọ́ ọjà tẹ́ ẹ ta ẹ bá ẹ ta ẹ rà ẹ bá mi sọ ọkọ tí kò yé mi ẹ dá mi lóhùn jàre ẹ̀yin náà mo bá wí táwa ní ìwà bá wí ẹ̀yin náà ni ẹ bá mówó òde tẹ́ ẹ̀ mú mi ṣe ni. ìyá mi ojú yìí mò ń wò má dọ́tí sí lójú ojú yìí mò ń wò ẹ sọ̀rọ̀. orí yóò wà láyé lálàáfíà ẹ jẹ́wọ́ tẹ́lẹ̀ ẹ tún ní gọ́ọ̀t ẹ lájà ẹ wá jókòó ẹ mú tí láì ní ṣe é jì kankan lọ́wọ́ ẹ jẹ́ lẹ́ni tí wàá rọ tí ẹ tún lọ pé màtọ́ tòmátọ́ tòmátọ́ ṣé ẹ jà wèrè ní ṣé ìwọ́n ṣe orí bọ̀dá yóò pé o rárá àná. ìyá abẹ mi máa ní. ta ni yín ta ni yín who are you by the way and by the way ta ni ẹ. èmi kí ló ti ta ni wọn méjèèjì náà. ìgbà tó dá fún mi bí màmá mi nà. ó ti sọ́hún jáde ó ti màmí. ó ti sọ́hún jáde kó fẹ́ kó ti sọ́hún ìgbà tó dá fún ẹ. ó wò pé kókó òbò ló ló èkó òbò ló ti èkó òbò ẹni tó bá ti tí àwọn tó bá ti jẹ lè kó máa bá ṣe ló tó ti dà tó ó dà tí nǹkan bá padà bùn fún mi tí mo wá tí mo wá gbéra ojú wo lẹ́fẹ̀ kí n máa wò yìí pẹ̀lú nǹkan tẹ̀ ń fojú mi rí. nǹkan bá dáa fún yín màá wá lé yín màá wá bẹ̀rẹ̀ bó bá lówó lọ́wọ́ màá wá sí ẹ̀ màá wá bẹ̀rẹ̀ láì tó lówó ìyàgò fún mi ó já wèrè ni wọ́n mi lọ́wọ́ mi jàre mo fọ́ sí sọ́ọ̀. yá mi ní owó kò sanwó ọtí ẹ̀ sanwó ọtí ẹ̀ yá bẹ̀rẹ̀ mi. má gàdé pọ̀ àbí kan ṣe tájú ọ èmi sọjọ́ kan ní arúgbó bẹ̀rẹ̀. ọ̀dọ́gbọ́n ọmọ jà ọ̀nàyẹ̀ká ìtumọ̀. ìyá abẹ máa sí wọn náà ọ̀rẹ́ máa sí wọn. ẹgbẹ́ sọ fún ọ̀nàyẹ̀ká ìtumọ̀. ẹgbẹ́ ní sọ́wọ́ ẹgbẹ́ lágídí ẹ̀kọ́ thank you thanks ẹ ṣe gan thank you ah, mo fẹ́ bèrè ọ̀kan lọ́wọ́ ẹ̀ um, ah ok ṣe ṣe um, mo fẹ́ bèrè ọ̀kan soup to serve lánàá mo béèrè lọ́wọ́ ìkejì ẹ̀ ó ní ìwọ ló máa ń ìwọ ló ṣe. Recipe mi là ń lò bíbá mi nínú wọn rẹ́sípì. ọ nice gan mo fẹ́ bèrè lọ́yọ̀ pé ṣé o lè wá ṣe home service fún mi I'll pay you. I'll, I'll give you money to get the ingredients, then you come to my house, cook for me, then I'll pay you. Okay, okay safe in what sense? Hey, come on, come on. I won't take advantage of you. Though, as a man, and you as a beautiful woman, Omo, I, Omo, um, it takes two to tango, no man, so tọkùnrin ni kó béèrè obìnrin lè sọ yes àbí know. okay no problem let's start with let's start with the really yeah. wait whatever tó bá wà ní agbára ọlọ́run ká o i can take care of you. ọ̀rẹ́ mo ti gbọ́ ṣé kí n bá yín mọ̀ mi um, wá. bá mi mọ́tí tútù mi wá ẹ ṣe. màá ṣe fẹ́ nǹkan jókòó o lè mọ tún sùn bọ̀ wá jẹun jẹun má mú tí o. èmi ò gbowó oúnjẹ tèmi o torí ìta oúnjẹ lọ́wọ́ yìí tẹ́ mọ̀ sọ pé ẹ ti fún ìyá kan lówó ọbẹ̀ ẹ ti fún ìyá kan lówó ọbẹ̀. Ah, ah, ah, ó sún mi òkè lóde ṣé mo rí ìyá ti tó wá sílé ọkọ ni oníkàlùkù di gáràmọ̀ gbọ́ ẹ̀ wá láti ilé àwọn òbí ẹ̀ ṣé ti gbọ́ ẹ máa fún wa lówó. ẹ fara yín balẹ̀. níbo. ohun tá a bá pè lórí a kì í fi bẹ tẹ́lẹ̀. ẹ ẹ àwa náà dọ́dọ̀ wọn a rí wọn bí tó jókòó. ìyáálé ilé nìyáálé ilé máa máa jẹ. torí ẹ wá ṣe dọ́dọ̀ wọn. tọ́ba ní lágbájá jù ẹ́ o wá níjọ́ kan ìjọ́ kan yẹn ṣo lè lè bà. ẹ jẹ́ n sọ fún yín lẹ́nu torí ẹ ò gbọ́n yín méjèèjì ẹ ò gbọ́n tẹ́ ẹ bá gbọ́n yẹ kẹ́ ẹ mọ̀ pé ìyáálé yín leader ni hmm? òun ló lead ẹ̀yin wives. Uh -uh is a national leader in my house. bí mo ṣe wà mo dàbí pátì ni hmm. Hmm. èèyàn lè fi mi wé APC. Hmm. àti PDP. àtẹ̀lé fi mi wé APC látòkè délẹ̀. ọ̀rọ̀ yìí ti yé mi eh. ó yé mi. so kéèyàn kí n dúró bíi party? ṣé ti gbọ́ káwa ní national leader ìyáálé yín ó dàbí national leader. kò lè dùn mí fún yín torí pé wọ́n ti fún yín lẹ́fọ̀ọ́ jẹ kò lè dùn mí àwọn wo leader àwọn ta ni leader leader ta ni ẹlẹ́dàá mi á da. ẹjọ àwọn wo ló ń jẹ mu náà àwọn wèrè wo ló ń sọ̀rọ̀ àwọn ajá wo ló ń sọ̀rọ̀ náà mo dẹwọ tún mo wò sí mi ò réèyàn máa di ọmọ orí ẹ o my love mo rí ẹ o ah. ọlọ́dẹ ẹlẹ́dàá wo ẹlẹ́dàá tí ò ṣaka ah. àwọn ẹlẹ́dàá òfìfo lásán ẹlẹ́dàá tí máa ṣaka ni torí yín da tẹ́lẹ̀dà yín da tó dìrọ̀ mọ́ nǹkan rẹ̀ sọyà ah. káyìn wo lé onílé tó wà sí pé jójú kòkòrò kan wo lónílé kẹsàn pé fẹ́ bá bẹ̀ jẹ́ ṣé ọmọ pé bá ṣe jẹ́lẹ̀ yín méjèèjì. ọkọ ìwà kọ́là kọ̀kọ́ o tiwa tiẹ̀ kọ́là lákọ̀ọ́kọ́. wọ́n bá tẹ̀ wá bá yẹn yín òun kọ̀ ah. ẹ lélẹ̀ ni ẹ rẹ̀ yàn pé yín ni ah. sẹ́yìn òbí pé sọ níyàwó àbí oníyàwó lé nítorí yín bá rí kẹfàrà mọ́ eh. ṣé rí tẹ́mi kàn èmi ò rí pọn gbá ba ìyá láyà bàbá ńlá ẹni bọ́ọ̀dì tó máa gba kọ́bọ̀ lọ́wọ́ mi. Ah, kò sí tó jọ ìyá kò sí tó jọ ẹwọ aya òṣè òṣè ah, o aya òṣè òṣè torí tọkọ yìí ṣàlàyé fún mi gangan nìyẹn ó lè láyà lé kí n máa bọ̀ ni torí ẹ̀ mo ṣe dé. torí wọn bá ya tèmi. Eh. kò pọ̀ jù ọmọ dúró sọ̀rọ̀ ẹ̀yìn tí jọ̀ọ̀yà yín bá ti pọ̀ jù báyìí ẹ máa tẹ̀lé yìí láti ra yìí. kò sí tó ìyá wa. hello hello leader. my love. màmá kan ẹ lé tó máa fi kú. Ah. thank you my love. ó dà pé èmi tí mo jọ ọkọ yín máa ṣáájú everybody kú. wọ́n ò ní àbí mi so because màmá kẹ́ títí láéláé ni mo fẹ́ sọ. God bless you my love. leader. Mm, my dear. wife mi jọ. Ah. Eh? máa lọ jókòó kó eh. máa lọ ṣe ohun tó ń ṣe mo fi owó àtọmọ di ẹ lẹ́nu may God be with you oya leader gbójú sókè please. Ah, ẹ wá gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ information special announcement please. lílọ ni mo ń lọ ẹ̀mí gbọ́dọ̀ gbariwo mọ́ nù lẹ́yìn nígbà tí leader ti sọ̀rọ̀ kò sẹ́ni tó gbọ́dọ̀ gbé now leader yín ìyáálé ilé òun ni èèyàn kì í gbóyà lé ilé e lẹ́nu mm. nílẹ̀ Yorùbá fún pé ẹ dán wípé ẹ gbó ìyáálé yín ẹ gbó lẹ́nu mm. bíbọ́ kọ̀ tiẹ̀ dìde ń di àrò yẹn ẹ kẹ kúnlẹ̀ ṣùgbọ́n orí yín ti bọ́ fọ́ ah. ẹ lọ́pọlọ òun ló fà á tẹ́ fi ń bá fa wàhálà ipò ọlá ló wà ipò gíga ni ẹnikẹ́ni ò lè bá mi rí i fín ah. pé ẹ wá gbó lẹ́nu yẹn mm. this is my judgement okay. I hereby fi ìyá three days oorun wọn hmm? fi jẹ yín. Eh, kòjọ́ kòjọ́ kò sí kòjọ́ kò sí kòjọ́ àwọn ta ni. ẹni káwọn náà lọ́wọ́ ah, ah. àdúgbò kò sẹ́mọ́ kò jẹ́ wá ní wọ́n ti dàgbà wọ́n ti dàgbà. tí kò bá dẹ̀ pè mí pé baálé wa ìyẹn ìyáálé ìyẹn lídà eh. ẹ jọ ó ti tó gẹ́. Eh ẹ máa ẹ padà kẹ máa rún àwọn ìyàwó mi. Ah, ọ ah, a ní òjọ́ a ní òjọ́. tí n bá ah. tí n bá rún yín padà kí n kú láì tí kò bá padà. a òsì tó jọ àjọ ní gbà ní nínú ilé tajọ wà ní. ó lè nǹkan o wọ bàbá yìí wọ bàbá yìí ilé i love you so much so much mistake ni fífẹ́ wọn ọkàn tó gbà ká mú ṣá má bì í. aládàbọ̀ àṣọ last kissing. I love you so much. I love you. Kò yẹ kó rí bẹ́ẹ̀ ìyá wa, kò rí bẹ́ẹ̀. Kó wà yàtí gbogbo ẹ̀. Gbàgbà gbàgbà gbàgbà. Ẹ̀jẹ̀ kó wá òun wẹnu wá wọ́n ṣe bí àwa máa sì rí ah, àṣírí eh. òní eh. ṣe tiwa lẹ́tiwa ẹlẹ́yà mi. ẹ wọ ẹ kíra yín ah, àwọn jẹ ká jábù ẹ̀jẹ̀ àwọn ah. tí ń gbọ́ lọ́wọ́ ta wà yìí. àwa lè rí tẹ̀ ń bínú àwa lè rí tẹ̀ kí ẹ̀ bá bínú fìrì fìrì bí adágbé egun bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ olùsì bínú wọn sì tún bínú. ọlọ́mi ah, pàtàkì pàtàkì my body kí sexy sexy sexy mo ń gbọ́dún ẹ torí àwọn tó máa ń jù yẹn lásán. Ah! lásán ni ẹni ọba bá yọmọ pé kò ló gùn. ẹ pẹ fún mi ẹyìn mo dé ibi tí orí tó kẹ ti ń ṣiṣẹ́ mo wá béèrè ẹ̀ wọ́n ní ó sọ pé òun fẹ́ sáré délé pé ara ìyá àwọn ọ̀yá. ìyá àwọn. ètò ọ̀dẹ̀jẹ̀ lé lójú ni. n kò dé ìbàyí kí ló bá mi tí wọ́n ṣe. ilé ìlọ́yà lẹ́nu wọ́n bá yín tẹ́ ẹ gbómi kaná mo ní à bóyá ara yín tó sọ pé ọ̀yá pé bóyá ẹ fẹ́ jónú pé ara tútù lẹ wà. ara tèmi yá ara àwọn ọ̀tá mi ni ò yá. àṣẹ. ṣé olómi tó ti mo gbélé náà yẹn. ẹ̀bà mo fẹ́ jẹ mo ní kí n jẹ bàtẹ̀ fọ́ tó èmi wàá mọ̀ ìyá ìtàn ló sì kì o. ìtàn wa bá ń a kò sílẹ̀. èèyàn àrè pọkàn mi. ọlọ́run aṣọ́dé láyé àtàlàfíà. ẹ ṣé ẹ tiẹ̀ gbọ́ ṣé ìwọ ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ ni. ṣé lọ́wọ́ ẹni tí mo wá wá torí tó ká ẹ tí n bá ti tẹ ẹran tán báyìí hmm. gbogbo géèmì géèmì wọn ni mò ń bá fẹ́ kólé lórí kó wá fún mi. ẹ ẹ wọ ọkọ wá kébì bẹ́ẹ̀ kó fún tó bá dé. má. mo ní kókó wá kébì bẹ́ẹ̀ kó fún tó bá dé. owó tí wọ́n kó wá fún orí tó kẹ. Eh, kí ló burú tó bá kọ. kí n kò fẹ́ yín. ẹ jẹ́ mẹ́mi abẹ́ kó lé lọ́wọ́ bó bá dé. Ah, ọwọ́ pa owó jura wọn lọ. àrí eh. ah, ìkẹtẹ̀ ń wò ọwọ́ ajé lọ́wọ́ rẹ̀ bí má ti ń kówó lé lọ́wọ́ ẹ̀ nípa kọ́sà ayé bí ó sì tó bọ̀ ọ̀dà sí tí n bá kó yé lọ ọlọ́mọ kó eh, ìgbà túùnù. tí o ti rí owó mi ló ṣe fún mi ọmọ mi rè tuntun lẹ́lẹ̀ ah, ah, oh, ó bá oh. kó fún mi wọ náà ara gègé wò. Ah, òun ò ní irú kátẹ́ ẹ nìyí ẹ mọ̀ pé ẹ̀yìn tí ń tẹ́ẹ̀dì. èmi tí ń tẹ́ẹ̀dì. ẹ tí ń tẹ́ẹ̀dì là ń wé tí ń tan náà kọ́lọ̀ yìí. ó rẹ̀ yẹ. bàbá díẹ̀ pé mo béèrè rẹ̀ wá gbowó náà. kó rọjò rọjò. hundred hundred hundred hundred maria. hello hello ẹ jọ̀ọ́ mo ní question fún yín ẹjọ ṣé mi ni mo bí. mo ní problem àwọn mọ̀ pé mo ní but a máa jọ ní problem papọ̀ nsìn mi àti wọn ẹ ṣọ́ ọ̀pẹ́ mi mo bí. ẹ̀yin lè bí bá ẹ mi mo ń bọ̀ a máa jọ ní problem nísìnyí ìjọba ń gbà má pẹ̀lẹ́ orí mi bù ú sẹ́mi ni mo bí èmi ni mo bí ṣé ó dẹ̀rọ̀ fẹ́mi ni mo bí àwọn eléyìí ọmọ tẹ̀mí bí ó wá dúró mi wọ́n pè mí ní hundred èmi nìkan tí mo jókòó ṣé wọ́n ti mú nǹkan yóò ní mo di hundred lójú wọn wọ́n tún wá ń fa nǹkan bí. orí ìyá yín ò ọjọ́ bí yẹ kọ́kọ́ bí wọn má bínú mo ti gba ipò ojókòó ó ní mo ní tẹ mọ iye tó bímọ fún mi tán rubbish àwọn ọmọ wèrè àwọn ọmọ agbẹnigún ni wọn ṣáà má bínú jọ àwọn ọmọ rádaràda tálẹ̀ béèrè o ṣe fẹ́ rajà ni tálẹ̀ béèrè kí lẹ fẹ́ rà please hello. Ah àríkẹ́ lọ́bẹ̀ dọ́tọ̀ bá kú lé ńkọ́ mo ní tí wọn bá kú lé ńkọ́ ìgbà tí mọ́tò yìí páàkì mo rò pé ọmọ yìbò kan ni bóyá ó fẹ́ rajà ń bí so àríkẹ́ ìwọ ni jọ excuse me látàtàárọ̀ ibo ló ti ń bọ̀. ẹ wò dádì mi long story ni. mo mọ̀ pé long story ni long story on long bridge o lọ ibiṣẹ́ àbí. àmúlò ibiṣẹ́ ni. kí ló kí ni mo gbọ́ tó sọ yẹn kò ní dá fún ìyá ẹ ó oh, má bínú ìyàwó mi mi tẹ mọ̀ pé mọ́mí ẹ wà lẹ́gbẹ̀ẹ́ mi ṣé mọ̀ pé abénigún ni ọkọ alágbàgbà ni ẹ ìwọ ló jẹ́ kí n búyà ẹ nísìn á dá fún ẹ jàre sorry mistake it's a slip of tongue. àríkẹ́ o lọ bí iṣẹ́ láàárọ̀ ìyá mi jọ ẹ ó débi iṣẹ́ yẹn jẹ́ ká ṣépè ká tó sọ̀rọ̀ ká ní kó má dà fẹ́ tó bá pọ̀ láàrin wa. lọ́dì mi àgbàlagbò kì í ṣépè. wèrè tó fẹ́ ti wá tó àṣírí ẹ̀ ń bí wèrè yẹn sọ fún mi pé o sì ń bi iṣẹ́ pé wọ́n lòun wá ti wá ẹ débi. orí lowó ti wá bí. olórí olórí burúkú tó ló fẹ́ tó ń pè lórí owó ó ti débi o ti yẹ tó bá ló máa gbé mi lẹ́mìí gbóná bá ló máa gbé mi lẹ́mìí gbóná ọmọ yẹn á gbé e lẹ́mìí gbóná yes gbogbo tó fẹ́ ṣé o mọ̀ kí mo lọ́ọ̀fù ẹ ni ṣé o rí bó ṣe bó ṣe bó ṣe ń gbé mi lẹ́mìí gbóná ni nígbà tí mi ò rí láàtàárọ̀ mo lọ ra ọtí yìí ni tí mo fi mo fi mo fi cool mind mi hope mi ni pé bóyá àwọn x-men ti jẹ́ gbé. ọlọ́run jẹ́ káwa ló pẹ́ náà ni. ọlọ́run má jẹ́ ah, àwọn ẹran ò ní jẹ́ mi gbé o. tẹ́ bá nílùú wa ń sìn tẹ́ bá ti wáyàn pé wákàtí mẹ́ta tó ń lọ bí wákàtí méje wọ́n ti jí gbé náà tó fẹ́ kí n máa wá ransom kiri ni láti fi gbà ẹ́ lẹ̀. wọ́n máa bèrè owó ni. mi lè wéèsì ata mi. wọ́n máa bèrè owó. wọ́n máa bèrè owó náà tó bá lọ bèrè owó tí n bá lọ́wọ́ kí ló rò máa sọ fún ọ. ẹ máa wá ní o. no no no no mi lè sọ ẹ̀sìn ra mi màá ní kàn pa ẹ́. dádì mi ẹni kò lọ ẹ ṣé kí n wá fira mi di jẹ́mi lówó lọ́wọ́ ni onírìn òsì no no no no no mo mà pé ẹ̀yìn ọmọ ẹ ló máa wà kò sí wàhálà nonsense jọ má pẹ́ kó tó wọlé please. Thank you.

ilẹ̀ gbígbá ilẹ̀ ṣì wà ẹ ṣàṣẹ tó fẹ́ ṣe dáhùn ẹ dáhùn ẹ dáhùn ẹ káàárọ̀ ẹ wò àárọ̀ lọ́jà o ẹ kó àwọn ògbò yìí wọlé kí ló ń ṣe ń bì báyìí. ìwọ gbá nǹkan tó máa gbá kíákíákíá àárọ̀ lọ́jà ẹ ẹ ṣì wà lórí eléyìí látàárọ̀ kùtù kó gbọ́ ìwọlé. ìdílé la ní kẹ́ ẹ gbá ìdílé ìyọ̀ tó kì í mọ́ni kò yọ mọ́ni kò gbálẹ̀ òun náà ló gbá ìlú ó lọ gbà. Thank you. mo lẹ gbé nǹkan sìgá sí. ẹ dúró náà a rí ìkẹ́ ń kọ̀. àtàwọn ọba làtí láti àárọ̀ báyìí láti ń pè nọ́mbà yìí nọ́mbà yìí switch off ni. kò dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ o. oh yeah ó sọ fún mi lánàá para mọ́mí òun ò yá. oh okay ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé ẹ rí tá a bá ti retí ẹ̀ díẹ̀ tá a bá ti rí ẹ lọ bá mi wò wá ń lé ẹ jọ torí ọlọ́ọ̀ ìwé kò ń ṣọmọ bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ kéèyàn bá wà torí ti bẹ́ẹ̀ kéèyàn dànù ẹ jẹ́ ká lọ wò ó ṣó ti yé yín. Ṣàmánì ah, ah. èèyàn mi ṣe wà pa ọlọ́run ni ọlọ́run ni èèyàn kan. <laughs> ṣé àṣìṣe rẹ̀ ó ti wọlé jọ ní yá mi ayọ̀ ni ẹ máa dọ́gbọ́n ẹ máa dọ́gbọ́n kí ni mo ṣe ẹ má bínú kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ yìí lọ́wọ́ bọ́rọ̀ nàìjíríà ṣe rí kọ́lọ̀ ń ṣàánú gbogbo wa. Ah. a ṣì ń bẹ lọ́hùn ni o ah. a ṣì ń bẹ lọ́hùn àbí kọ́lọ̀ ń jẹ́ kówó ìpọ̀ o ẹ travel. wà á ṣe bàjí mi ẹ ó pọ̀ ó pọ̀ pa ó pọ̀ gan. irọ́ ni o irọ́ ni o. sẹ́nitọ́ kò sí wèrè a máa campaign fún àwọn nàìjíríà gbogbo ẹ̀jẹ̀ wa a máa campaign fún Ah, okay, kò sí problem ẹ bá ń fún wọn ní tó fẹ́ mu. ẹsẹ̀ ìwà níbẹ̀rẹ̀ tó fẹ́ wò ni orí owó orí mọ́nì gbogbo ẹ̀rọ kìkì dọ́là ó lágbára ẹ̀lẹ́ bàbá ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. ẹ jókòó pẹ́ ṣé ìwọ bá wà ní pé ẹ àrí ìkẹ́ ńkọ́. àrí ìkẹ́ ṣọ́ọ̀bù ni àbẹ̀rẹ̀ ń tẹ́. kò ì dé ṣọ́ọ̀bù kò ì dé ṣọ́ọ̀bù àná gbà tó débí ó sọ fún mi rárá mọ́mì òun ò yá pó rẹ mọ́mì òun mo dẹ̀ ní ó dáa o tó bá délé o bá mi kí wọn o ìgbà tí mo dẹ̀ dé ṣọ́ọ̀bù láàárọ̀ tí mo rí mo sọ fáwọn ẹgbẹ́ pé tó bá ti ṣe díẹ̀ táàbà ti rí kán lọ bá mi wò wá nínú ilé o. ṣé ẹ mọ̀ pẹ̀lú àmì tí mo wá yìí ẹni ọsọ pa àyà àwọn ọ̀yà. bẹ́ẹ̀ni sà. tó ti yé mi. bẹ́ẹ̀ni. mo wá délé àwọn àrí ìkẹ́ ẹ jẹ́ kí wọ́n pe mo bá ìyá rẹ̀ níbi tí wọ́n ti ń la ẹ̀bà ni. irọ́ ni. tí ẹ ń jẹ ẹ̀bà lójú méjèèjì náà fi kú ewédú. irọ́ ni. tí yóò yà apáta ìsì kọ̀dà yé ẹ̀ láàmú ọsọ ọ̀dà yé ẹ̀ láàmú ojoojúmọ́ ní jẹun ìyá tún ṣe egun báyìí ló bá ti yẹ̀rà ìtẹ́nìsì ló mọ̀ wá sùn dáadáa ni. mo ní mo wá rí ìkẹ́dé sọ́ọ̀kù wọn wọ́n sọ pé ọ̀sọ̀ gbára ayé ọ̀yà lónìí yìí náà mo ti wá délé àwọn arí ìtẹ́ ìyá rẹ̀ tó ní o ti lọ sọ́ọ̀bù ilóye stress ẹ̀ wá sí ẹ̀yin náà tó wá rí òbí kò dé sọ́ọ̀bù kò dé bí kò dé sọ́ọ̀bù kí wá ló lè ṣe ń bo ló wá ló lè gbà lọ. ṣìgìdì sẹ́rí ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní kí obìnrin lòdì tó fẹ́ lọ wẹ̀ arí ìtẹ́ <laughs> arí ìtẹ́ ìsìn ìrìnrìn àrè ìsìn ìrìnrìn àrè lẹ́sẹ̀ wò mí investigation mo ṣe báàgì ẹ ọ suspect ni mo fi sí suspect suspect tọ̀tẹ̀ mọ́ suspect ẹni o níjọ tí investigation tó bá dúró re tán ITO rẹ̀ àbí IPO rẹ̀ ẹ jẹ́ mọ̀ pé yóò ràn lẹ́wọ̀n síréètì. ó ti yé mi bẹ́ẹ̀ ni wọ́n sọ fún mi. ó ti yé mi. èmi ò ní lọ́nà náà ló gbèsè ayé. kódà. ó lóun wá sẹ́ àbí àsán ló dé mú wáyé. bẹ́ẹ̀ ni. èwo wá ní kọ́mọ̀ kúrọ́ ńlẹ́ kó tún mọ̀ kúrọ́ sọ́ọ̀bù sẹ́mọ̀ kó ti di méjì bẹ́ẹ̀ ni investigator suspect. ee ó ti yé mi eh, eh, eh. ẹ pẹ̀lẹ́ sà. ọ̀rọ̀ mi gba sùúrù ìyá rẹ̀. ẹ ní sùúrù orí owó èèbò tẹ́ ẹ̀ sọ ń pọ̀ o kọ́mọ́lọ́ ọrùn wà ń ta kọ́mọ́lọ́ láyín láwọn gbẹ o ẹ ní sùúrù o abẹ́ ìwà àgbà mi ni èèbò ní rébọ́ lẹ́nu ọmọkùnrin burúkú burúkú yìí ẹ sáà mọ̀ ọ̀rọ̀ rẹ wo mọ́tò o torí èèbò yóò lè jẹ́ kí mọ́tò ọ̀já mu yín o ẹ̀yìn ọ̀rá dúró ọmọ tó nídìí tó tó bá ń kọ́ wá ló suspect ẹ̀ mo rò pé suspect wèrè. wọ́n lọmọbìnrin wá lè gbà lọ o wọ́n lọmọbìnrin lè gbà lọ o. Babe, what have you done to me? lọ́nà ara mi ò lélẹ̀ mọ́ mo ṣáà ó kàn ṣáà ń ṣe mi kí n ṣáà máa rí ẹ ṣáá ẹ wo mo tiẹ̀ fẹ́ sọ fún yín gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń wá bá mi ibi yìí mi ò fẹ́ fara mọ́ mọ́ o ọ̀gá mi màmá wò wá báyìí. ọ̀gá mi bá lọ rí wa ń sìn ó lè sáàkì mi ó má jẹ́ kí iṣẹ́ bọ́. ọba sáàkì ẹ kó sáàkì ẹ hmm? ilé ní sálárì ẹ. twenty five <laughs> k <laughs> ok wo bí dada tó bá ń fẹ́ irú bíi tó bá ń fẹ́ irú ẹ̀ bíi mẹ́ta máa ṣe fún ẹ mhm. ó kàn ṣèlérí fún mi pé wàá máa wà available fún mi nìkan ni mo fẹ́. Ah. please. I love you too. I love you, darling. I love you, I love you too much. Please, just stay with me. Mm. Stay with me, oh? <laughs> okay? Who is this? Who is this person? Who is this person? èèyàn gidi mo. who is this who is this. tani who is. who is talile. èèyàn ni mí. àṣẹ kan ṣe é ni. bẹ́ẹ̀ ló mà ní kàṣùá lòun wo ni tó ti yọ bọ́lá ti mọ́ ọ̀nà àwọn. mo lò borí tí n bá ti kan méjèèjì bọ̀. a ah, ó tó bẹ́ẹ̀ ah! wọ́n bí ẹni ah! wọ́n bí wọ́n bí kí ló ṣe máa àbí nǹkan ṣe ẹni wàá ti kà bọ̀ ìyàwó mi lójú. ìyàwó ẹ̀dá ẹ wá gbà mí ọ̀rẹ́ làbàtà ọyọ̀ bẹ́ẹ̀tì sọ̀rọ̀ bómi ló mu kú ilé àmọ́ sọ ẹbí wò ṣe ń wo òun bó ṣe ń wo yìí kò yọ bọ́ọ̀lù láyà báyìí tẹ́mi fi ń bọ̀ bọ́ọ̀lù wàá wú tán ọwọ́ àníwọ̀dọ̀ lomi inú rẹ̀ ọ̀fẹ́ mọ́ ọgbẹ́nu sí ọfẹ́ mọ́ mú ọ ń mú kíkan. kí ló ṣe ọgbẹ́ni ṣọ́ra ẹ̀ o ṣọ́ra ẹ̀ o kí ló ṣe ẹ̀ náà. sẹ́mi lọ náà ká sẹ́mi lọ nínú nù méjì lọ yẹ kó ọ̀nà wa kẹ́mi náà wá ga. ọgbẹ́ni orí owó tẹ́kiri yìí. ṣọ́ra ẹ̀ o. mo ti ń bẹ́ gbọ́ ní ọ̀bọ̀nú. wọ́n bí ẹ wọ́n bí ẹ dá wọ́n fọ́kọ́ ìyàwó mi wọ́n bí ẹ dá wọn bí ẹ dasẹ gbogbo kọ́ mo lè gbà tó bá fọ́ kele má nù ẹ má tún tiẹ̀ mọ́lé ah. wọn bí ẹ ní tó bá fọ́ kọ́. wọn sọ fún ọ o ò lè gbé délẹ̀ lérí o ah. bẹ́ẹ̀ni o ò lè gbé délẹ̀ lérí o. bolo ti mele iṣẹ má ṣàlàyé bolo ti mọ. àjọpá ni owó ṣe bó ti fún ẹ lówó ẹrọ. obìnrin o ṣara fún wọn o láyé obìnrin wọn kò ṣe é. olùkùnrin èmi náà ń wò bẹ́ẹ̀ ó ah! ti jẹ́ káwọn ẹ̀fọn yìí ṣì tiẹ̀ wọ́n ti jẹ́ ẹ̀fọn ń jẹ mí. ẹ̀fọn kan jẹ mí ìrònú mo gbé ọkàn. ìrònú. wàhálà ti dé wàhálà dé ọmọkùnrin kan lọ́yàn ń jẹ. láyé tutù ẹ̀ dànù. mo ní mo ní tó dí ọ̀gá àbà. <laughs> ọ̀gá tó lè gbìgbà mi nígbà ọ̀rọ̀ yìí lọ. èmi ọ̀gá àbà fúnra mi ẹni bá yan ẹ̀ jẹ ó fẹ́ kúrò ní ayé yìí nìyẹn ta ló fẹ́ yàn wá jẹ kó sí wọn bí bàbá ńlá kó ní aṣọ ńlá màkàn lè yàn ńlá bẹ́ẹ̀ mi ṣe wà ìbí ṣe wà yìí tí ń bá wọ̀ ọ̀bàdàn mọ́mọ́ sí láàrì tó bá jẹ́ kò ní mo máa ń sí Musiliu bó bá lè jà àwọn ọmọ pẹ́ ni mo mọ́ ọlọ́pẹ́ Wàhábù màá tún pípé wá sí wọn bá yí onítọ̀hún jẹ́ ta ló yàn ẹ̀ jẹ́. ọmọ tó ṣẹlẹ̀ èmi kan fẹ́ fẹ́ yóò sùn ọ̀sìnárì ni ẹ̀gbọ́n mi lọ ọ̀sìnárì. tẹ́lẹ̀ mo mọ̀ tẹ́lẹ̀ ni á mo mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ìfẹ́ kó tì í di wàhálà ni mo fi wá ní túndí ọ̀gá àbà ní ọjọ́ kọ́kọ́ ìtì. ta ló wá ta ló wá rẹ̀ rọ tí ò sanwó jẹ́ ń gbọ́. ojú òní bá tiẹ̀ jẹ́ ọmọ àrí ìkẹ́ àrí ìkẹ́ ọmọbìnrin tí mò ń lọ ọmọ ọlọ́wọ́ lé wọn tí mò ń lọ kówó lé lọ́wọ́. olórí burúkú ni bàbá yẹn bàbá yẹn fẹ́ ó dà pé ó dà páyé bàbá yẹn fẹ́ bàjẹ́ àbíyá ẹ̀ wọ́n fẹ́ má jẹ́ kí n gbọ́ kó sọ pé ò ní fẹ́ o. ó tiẹ̀ ti fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ètí rẹ̀ nu sọ̀rọ̀ ni ṣe bàbá rẹ̀ ọmọkùnrin olórí burúkú kan iná mọ̀ kí láàbù àrí ìkẹ́. ọdún rẹ̀ dùn ní. banditry. kọ́mọ́ ọmọ lọ síríìtì. kẹ́ẹ̀sì rí pọ́ńpáì ọmọdà mo kówó ẹran lé lórí tán ẹwà wẹwà rẹ o sì gbà mọ ńlá. àrí ìkẹta kẹràn fún. èyí máa fi sọ̀rọ̀ ẹ̀rọ. ogun ti dé nìyẹn ah, ah, ogun ti dé nìyẹn mo sọ fún ẹ pé ogun dé ológun òde eh. gbogbo dábàá nílà máa ṣàlàgbára tá máa fi bàjá ah. kí ló ń jẹ bẹ́ẹ̀. Eh? ẹ ẹ mọ wálé kí n sọ fún ọkọ rẹ láìsí mi ọ̀nà tí n bá lè gbà solúsàn. ṣé kò ń ṣe ọmọ onítọ̀hún mọ́ra mo rí ibò mọ́ mo fẹ́ẹ̀sì ẹ̀dẹ̀ ní olú ibi tí ń gbé o mọ ibi tó ń gbé mo fẹ́ẹ̀sì eh, eh. rẹ̀ mo mọ ibi tí ẹ̀ ń gbé. ọ̀gàbà rúrú rẹ̀ ni ọ̀gàbà ó ti tán lásọkọ nìkan mọ̀ ní ọ̀gàbà sórí ìgbà tó ti mọ ibi tó ń gbé yẹn eh. ó dẹ̀ mojú ẹ̀ ah, ah. face reconciliation face reconciliation ó lè reconcile face ẹ̀ O ti parí a máa gbé lọ station ni station straight. Ah. ẹni tọ́lọ́pàá mú agbọ́ ẹni tọ́lọ́pàá mú tó lóhun ògbà oró òhun ògbà kọ̀rọ̀ kó ṣáàtì dé station ni o kó ṣáàtì tó bá ti mú dé station láyà ah, láyà wọ́n á wá nà wọ́n á nà bàjẹ́ wọ́n á wá gbáyọ̀nù gbígbóná wọ́n á tẹ̀ mọ́ sórí gbogbo kóró ẹ̀ wọ́n á fi sí àṣeṣin ní ìgbà tó rò ló bá mẹ́yìn. olùdàbúrò ẹ̀wọ̀n ní slate <laughs> nílùú ẹ̀wọ̀n slate. pòtòkiri ló lọ ah, ah. àwàdà ni. àrí ìkẹ́ àrí ìkẹ́ náà wá dágbà kọ̀dọ̀ tí ẹran tí mò ń mọ. wà wà wà wà wò fẹkúnlẹ̀ fún bẹ́ríà fọkúnlẹ̀ fún bẹ́ríà bá a ṣe wà má jẹ́ pé àwọn kan máa ní àṣegbé kan wà má yẹ kógun wọn mú wa twenty four hours a gbọ́dọ̀ máa lọ báyìí ìjọba rí bíi bí wọlé bá a ṣe ń lọ yìí bẹ́ẹ̀ ni o. àrí ìkẹ́ àríkẹ́ àtọmọkùnrin tó gbé àtiwọlé ẹ̀fẹ̀ fojú balẹ̀ ẹjọ́ ni. wo ah. wo eh. ìyá jẹ́ gbére sí lára ọ̀yájà. Ah. Ah, àríkẹ́ ò tí ẹ wo kọ̀ǹdíṣàn mi eh, ìjọ kí ẹran ìjọ bọ́gọ́ má rojú má rojú má rojú ìjọ ìlú ẹran. já máa lọ bàbá yá gbà gbàgbà gbàgbà sọ́jà wèrè. bàbá rẹ̀ yá lu àsàmì egun ẹni ọ̀bá lè sọ̀rọ̀ wọ́n jókòó bíi kẹ́rẹ́mú. fi wọ́n lẹ̀ bẹ̀ àní fi wọ́n lẹ̀ bẹ̀ jẹ́ ká má lọ sẹ́sọ̀ a máa lọ station ni o. bó ṣe wà yẹn bó ṣe wà yẹn láyé ẹ̀ tó bá rí ọmọ ẹlẹ́ran àṣà bẹ́ẹ̀ bá gba ìyàwó mímí yẹn wà yìí bẹ́ẹ̀ bá gbìyànjú ẹ̀ tó gba ìyàwó mímí yẹn wà yìí má bá yí ẹ̀jẹ̀. ọmọ ìyá méjì wọn ò gbọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ fi inú ara wọn jù báyìí lọ. ó ti dára ah, èmi tó yẹ pé mo ti sọ pé mi ni máa jẹ́ bẹ́ẹ̀ súnmọ́ ah, lọ́mọ tó ń kẹran fún yẹn ah! kò ní dáa fún ìjà ẹ̀. gbogbo ọba gbogbo ọbí ẹ ṣe jàre ṣé rí bọ̀bọ̀ yìí ó kidnapping ìyàwó ọ̀rẹ́ mi ni ìyàwó ọ̀rẹ́ mi yìí dẹ̀ ni òun ọ̀rọ̀ wọn bọ̀ ó dẹ̀ gbé sínú ilé ìyàwó ìyàwó ìyàwó ẹ̀gbọ́n kan ìyàwó tá a ti ti ìṣẹ̀jẹ̀ ìyàlè lórí. ok ok ẹ̀yin lẹ mú ẹjọ́ wá síbí wípé ọ̀gbẹ́ni yìí ó abduct housewife fún ọ̀rẹ́ ẹ̀. ẹ ti abduct yẹn sọ fún ọ yẹn ó kẹ́ abduct lópin. odò ọdún ẹ̀wọ̀ eléyìí oṣù ọ̀rọ̀ ọdún tó bá jẹ́ ọdún ló ti dà o ó kidnap yẹn ó gbé e lólókò. ọ̀sìn road èèyàn tí yẹn gbé èèyàn tí yẹn gbé. nǹkan kan náà la jọ ń sọ wípé ìyàwó ilé ọ̀rẹ́ yín tó ti fẹ́ sílé ọ̀gbẹ́ni yìí ó gbé ìyàwó ilé rẹ̀. ó ti gbé ìyàwó ẹ̀ tó máa ń gbẹ́rọ̀ fún. ṣé tinú ilé ọ̀dọ̀ mi ṣe rí bọ́rọ̀ pilẹ̀ ṣe jẹ́. ọgọlọpàá please can I, can I, can I talk to can I say something. lọ́yọ̀ wọ́n lọ́rọ̀ lọ́rọ̀ àwọn ọ̀rẹ́sì èèyàn yóò tó lẹ́nu ọ̀rọ̀ wájú yín kọ́mọ̀ bọ́ọ̀lù ẹ̀wọ̀n kọ́mọ̀ bọ́ọ̀lù ẹ̀wọ̀n sílẹ̀tì kòtò kiri ló máa kú sí. ọgá ọlọ́pàá torí pé mo respect òfin ni o kò yẹ kí n bá àwọn èèyàn wọn ìjókòó. ẹ má sì tọ́lú ìjà rẹ irú àwọn wa. ṣé náà lè sọ̀rọ̀ okay let me let me hear you. thank you sir. ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ kẹ́ bá mi béèrè lọ́wọ́ wọn wípé ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ṣé ìyàwó ilé wọn ni. àná sì tán síbi lára ajá wo wo mr nose cover mr nose cover ibi tá a dé dúró màá ṣẹ̀ṣẹ̀ explain ìgbésí ayé mi. ṣé ẹ rí ọmọbìnrin àtìlẹ̀ lọ́lọ́run ti fi kẹ́ mi tó ti yẹn gbogbo sẹ́tẹ̀yìn ṣe láàárọ̀ lọ́jọ́ alẹ́ orin mọ náà lé lórí ah. tẹ́ ẹ bá pàdé mi títí tí n bá ru ọpọ́n ẹran ah, ẹ sáòdà ẹ sáòdà ọpọ́n ẹran mi bó ṣe fẹ́ rè tó bá ń sùn báyìí ó máa ń kiri ẹran. àwọn haúsá sì fẹ́ràn mi débi pé ẹran àwọn ìmọ̀ ọmọ gbà lọ́wọ́ wọn tó ti yẹ tí n bá wá pawó ilé ọmọ àríkẹ́ ilé rẹ̀ ni mò ń lọ kówó sí tó ti yẹ ní tó ń fowó mi dájọ́ ẹran tó bá bọ́kù lórí igbá mi kì í ṣe pé mò ń kó lọ lé o àwọn bàbá rẹ̀ ni màá gé fún àti màmá rẹ̀ ike ẹran ni màmá rẹ̀ máa ń jẹ. bàbá ẹ̀jẹ̀ wá ń wò yẹn wọ́n ṣe rí torí wọ́n dàbí scoreboard arsenal yẹn àwọn láìkí gbọ́gbọ́. ẹ̀bọ́ ọgọ́ ni àsàmì egun tó ti yẹ yín tó yẹ ọmọ fún mùdùnmọ́dún rẹ̀ tẹ bá rọmọ yìí náà dáńgbórókùn màálù ọmọ lọ lẹ́nu rẹ̀ o alẹ́ tí bá jẹsẹ̀ màálù kò ní sí rìn. ẹni sọ̀rọ̀ ṣe rí ìbéèrè tí ọ̀gbẹ́ni yìí ní ká béèrè lọ́wọ́ yín sìn ó wà very expedient and necessary fún yín láti dáhùn ṣé ọmọbìnrin tá ń sọ̀rọ̀ yìí ṣé ẹ ti fẹ́ níṣu lọ́kà sínú ilé ni are you legally married ṣé ti mú lọ. ẹ wò tó bá tẹ̀ jọ ká ni kò bá. ẹ lẹ́rọ̀ lẹ́rọ̀ mi ah, di ẹ̀rọ ah. tó ti kó dẹ̀ sọ̀rọ̀. ẹ gbọ́dọ̀ tẹ̀lẹ̀ ní wípé kèsì pé bóyá ó ti wọlé mi. ok kò tí ì délé kò tí ì délé ọ̀dọ̀ yín gangan ẹ tí ì fẹ́ sílé. ẹ báwọn àwọn ìyá rẹ̀ ní oṣù tí ìyàlá o ṣùgbọ́n bí mo ṣe ń gbé nǹkan lọ tí mò ń gbé nǹkan lọ ara mi náà ti ń sílé. ọ̀gọ́lọ́pàá ara mi ti sílé. kí wọ́n lọ dọ́lọ́pàá. kí báwo èèyàn jókòó sá. kí ló wí. torí pé mo respect òfin ni o ẹ̀yin náà gbọ́jọ́ tó ń rò obìnrin tí kì í ṣe pé ìyàwó lé yín ẹlẹ́mìí jí gbé. nínú ọ̀tọ̀ sọ ṣe rí pé defamation of character ó ní nǹkan tó sọ yìí ṣáàbà mọ̀ pé mo lè sùn wọn ṣá. ìyàwó tí gbogbo èèyàn ti mọ̀mọ́ mi tó ti yé yín kò sẹ́tí ìgbẹ́ pẹ́sì mi lágbo lẹ́wọ̀n tí mo ń bọ̀ yé ọbẹ̀ mọ̀jẹ̀ mọ̀jàmọ̀ làárẹ̀ lásán mọ̀jàmọ̀ làárẹ̀ lásán ọba wò sòsòsò ìlú wa wù ọ kí ni tiẹ̀ kí ni tiẹ̀. àbẹ̀ ṣe wa iṣẹ́ ògùn ló ṣe o ẹni bá ṣe ògùn òparọ́ o ah. ọlọ́wọ́ ah. bá ń gbọ́ iṣẹ́ ògùn ló ṣe. this is enough ẹ bá gbọ́ this is enough. ṣé irú ẹjọ́ yìí ni ẹ̀yin gbé wá sí station mi. You think we're jobless here? Despite that I have so much insecurity issues in the society tí mo busy Pelu, that I have to deal with. Ẹ wo, ẹ̀yin I need to let you know this. Tí ẹ bá tún tẹ̀síwájú láti máa sọ àwọn ìranù tẹ́ ń sọ yìí, I will lock you up. Ẹ̀rọ ti pé eh. I'm still talking to you ẹ rántí pé ní ní friday tí mo bá tì yín mọ́lé lé ní kò sẹ́ni tó máa gbúrò yín títí di monday. ẹ má tí àwọn ilé tó ti yé yín ẹ má tí àwọn ilé ẹni tá a rẹ sì rè kó kọ̀ọ̀kan èèyàn sì ni wá orí ẹ náà ta ẹ náà fi wèrè dáhùn. kọ́pà. sá sá kọ́ àní ẹni ìṣe ó gbà á ah. ọmọ ìtìnáwó sí gbàdúrà. kọ́pà ti gbà mí lójú. kọ́pà wọ́n lọ tí àwọn ọ̀rọ̀ ní sẹ́ǹsì wọn ẹ máa lé fún mi. àmà àfẹsẹ̀ lé kẹsàn pọ̀ àmà àfẹsẹ̀ lé kẹsàn pọ̀ àgbà gbé kọ̀ọ̀rọ̀ àfẹsẹ̀ lé kọ̀ yóò tún bá wa parí pẹ̀lú. àmà àfẹsẹ̀ lé kọ̀. ọ̀gá ọlọ́pàá ṣe kókò tó sọ. kọ́pà ẹ sọ o tí kò. sẹ́yìn náà gbọ́ ẹ máa fẹsẹ̀ lé tọ̀ ẹ ti gbọ́ ṣe tí kòkó bá ṣe ni ẹ gbọ́. say my brother you are a law you are you, you are a law abiding citizen. I am a law abiding citizen. you have nothing to fear. Eh, gbogbo nǹkan tó ń sọ yẹn is just ọ̀rọ̀ ẹnu you have nothing to fear and uh, I'll tell you you have been a good citizen and we appreciate you thank you for coming thank you very much thank you. Um, ọ̀rẹ́. Yeah. mi ò tí ì understand nǹkan tó ń sọ fún mi lórí fóònù ni pé ìwọ àti àwọn kan ẹjọ́ ní ìṣù lórí obìnrin ó wá dé station. yeah àwọn nuisance kan ni. èmi eh, ò tí ì understand tàtí ẹ ní obìnrin yẹn tó fi tó fi worst tó yẹn ah. ẹ station. Johnson ṣé bọ́mọ iná ni ọmọ ti bí tó wà ní um, joint tó máa mú mi lọ ti ṣe fàájì yẹn ọmọ girl tó light skin tó tẹ̀yìn ẹ̀ ga báyìí. ibi tàti máa ṣe fàájì. ẹ nà ó. tàti máa gbádùn. ẹ nà ó. àpòmọ́kẹ́ àbí rọ̀mọ́. rí ìkẹ́ rí ìkẹ́. rí ìkẹ́. yes yes òun gangan ni. are you joking. no i am not. níbo lẹ ti pàdé tó fi pé ẹ fẹ́ ra yín àbẹ bára yín ṣe kàn tó fi dé station. oh wait Johnson Johnson wait wait kí ló tí mi ò lè rìnnà pàdé ẹ tóró mọ ibi tá a ti pàdé kí dẹ̀ ló dé tí mi ò ṣe lè fẹ́. ìwọ àti Ríkẹ́ ṣó o understand ni kò tóra wọn náà ìwọ rẹ Ríkẹ́ rẹ báwo ah, ṣe jọ ṣe ah, ah. why would you be dating her for what. ah what's bad about me dating her kí ni mi láì bẹ ṣe sọ̀rọ̀ yìí náà kí ló ṣẹlẹ̀ sí. what's the connection báwo lẹ ṣe jọ báwo lẹ ṣe báwo lẹ ṣe. Johnson wẹ Johnson Johnson ṣé kò ń ṣe èèyàn ní Ríkẹ́ ni. Ríkẹ́ ọkùnrin òkín ọkùnrin òkín the rike local girl ọkùnrin òkín <coughs> jóbìnrin lọ́jọ́ báwo ni ṣe máa sọ bẹ́ẹ̀ àkíní kí ló special ń pa èmi tó yẹ bí mi lè fẹ́ rí ìkẹ́ mo wo ọmọ wo mo láìkí ẹ̀ gan ni o mo ṣe wá yìí i'm i'm liking her so no no no i'm i'm loving her so much. stop stop ah! there kí ló mú ipò love love ta ni. rí ìkẹ́ náà ah ọmọ ẹ bá ṣe ọmọ ẹ bá ṣorí fún mi báyìí mi kì í ríran ọmọ orí mi ma ah mo mo like ẹ like crazy ni o. àbí mi kẹ́ fún ẹ̀kọ́ because what are you saying what are you saying mi kẹ́ mi kẹ́ ọmọ tó ń ta tó ń ta ọtí. guy you should be happy for me. I can't be happy for you I should be sad for you and I'm sad for you. ah, ah. yes. Johnson kí ni nǹkan tó bad lára ọmọ ẹ gọgọ sọ fún mi nǹkan ẹ ọkọ tó bad lára ẹ But she's beautiful. What is beauty? She's en beauty. she's endowed. What are you saying? There are thousand and one girls that are more endowed, more educated, that is presentable. Maybe I that girl. maybe I don't want one thousand and one people. I just want that girl. Oh no! But ìyàn fún àyè ó do. ó sọ mi pé èèyàn tó kàwé. Ìwé wèrè. Síbi tí àwa guys tá a bá jọ wà tó lè tó wà lè. Ọmọ tí invitation lásán rọ̀ pa mo yẹn lọ bẹ̀. Jẹ́ kí n sọ kí ni kan fún ẹ. Ká ní ẹ̀yin ọ̀rẹ́ mi àtìyàwó mi ẹ dúró ní side kan báyìí ọmọ yẹn wà ní side kan pé wọ́n fún mi ní invite bóyá kí n wá sí body lawn àbí kí n wá sí Aso Rock pé kí mẹ́nìkan máa mú o. mi ò ní gbà fún ẹ dodo oníyàwó o ní ọmọ èyí ò ní gbà. they are fine my family ìyàwó mi àtàwọn ọmọ mi they are very fine wọ́n wà lábújá listen listen tí wọ́n bá wá fine they can go to blazes. yes yes what now stop stop please please tó bá tẹ̀ mọ́ kó tẹ̀ fẹ́ ṣe kó fẹ́ stoop low fẹ́ wá sí level ẹ̀ pé òkè o tẹ̀ fẹ́ jíjẹ wá tiẹ̀ ṣe wàá kúrò bẹ́ẹ̀ wá kọ́ ṣe ọ̀gbẹ́ni wait ọ̀gbẹ́ni wait ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni please please just ọ̀gbẹ́ni please just just just just just calm down listen ẹsẹ̀ gan ni mo tẹ̀lé ṣé bí wọ́n ló sọ mi pé irú àwọn kan bẹ́ẹ̀ èèyàn lè ṣe ó máa dáa. no no no no kò tí mo sọ fún ẹ kọ́ nìyẹn mo kàn sọ ẹ pé àwọn ọmọ yẹn ó kàn máa jẹ́ ká wàá bìtà bá ti wà ní bá tá a mọ̀ tí ọkọ máa wá bíbẹ̀ náà ló tàn sí kí ni mo fẹ́ fi wọ́n ṣe mo ní kọ́ lọ́ máa fẹ́ wọn kí ni mo fẹ́ fi wọ́n ṣe. ibẹ̀ ló tọ́ sí o ṣe o ṣe. God forbid they miss out ọmọ Oh my God you are missing out you are losing already. No, let me tell you the only person that is losing now is you because you are losing focus. Eh? I've never been this focused all my life. Eh? I am just on focus right now. I've never been like this ní gbogbo ayé mi kí kó jẹ́ pé mo ní clear picture pé this is what I want for my life ó dẹ̀ wù mí gan I've never been like this ọmọ ee ee ee ọ̀gbẹ́ni are you serious are you are you joking are you saying. okay fine let me even ask you please báwo uh, ló padà lọ sábà. Abuja can wait ọ̀sẹ̀ kan tí mo wá lò mo ti fi mẹ́ta kù tí mẹ́ta yẹn bá pé máa ṣẹ̀ṣẹ̀ wàá mú bóyá máa tún fi mí kù but for now I'm staying here with Rike. Ah, they are what? mò ń ṣe provision for one now. They are fine. they refuse láti fine then they can go to hell. I am very much alright. No, you're not. No, you are not alright. You're not alright. I, I am telling you, come make me happy, and you're saying this. What, what, what, is making you happy? Ṣé life ló ń live tó ní make you happy? Ó ń tẹ̀lé ọmọ ọmọ títì, ọmọ onírànà, ọmọ tó ní Joseph, lódò. Josie! I am happy with that girl obìnrin o ṣọ́ra fún wọn o láyé obìnrin wọn kò ṣe é sá fún. kò fọwọ́ sí bá wọn gé o. má ṣe wájà wọn láyé àwọn obìnrin sáǹkìtì dá. ṣọ́ra fún wọn obìnrin. ah ọjà yìí kàn bọ́s brain mi ni o àbí báyìí ṣe fílẹ̀ sí. ṣùgbọ́n ló ṣe é mo ti já ẹ ọjà tí mo fún yìí ọjà òbí gangan lélẹ́yìí ọjà ilé téèyàn bá gbé tán hmm. ṣó gbọ́ náírà tó ní pé pàwọ́ máa pààyàn nǹkan tó bá bá lára yín ló máa fi rán ni o ó yá jẹ́ kí wàá gbé ẹ débẹ̀ tó bá gbọ́jà ilé level kan ó máa gbé ẹ wọnú aginjù lọ o kò lè já síbi kan tó tiẹ̀ ọjà obe ó jáwé ah! èèyàn máa já sáyé mi. Ah! ẹ parọ́ ọlọ́run mo bá bẹ́ẹ̀ ó ti pè mí kóun ní mi gan. Ah! ọlọ́run oṣù ọ ó pè ẹ wà á lọ gẹ́tì. Oh. ẹ wá o ṣé ẹ bá mi rí nǹkan tí mo rí cause tábà ti gbé ọjà yìí a kì í lè jẹun tábà wá gbé lásán báyìí a máa jẹun bíi kán ni. kí ló ń sọ yìí kí ló fi ń ṣeré bí ọmọ ejò yìí ó jẹ gidi ló jẹ eléyìí ó jẹ eléyìí tó bá fà tán báyìí gbogbo inú ẹ̀ báyìí ó máa fẹ̀ gbogbo àwọn ṣáàkì ìgbẹ́jọ tó wà bẹ́ẹ̀ ó máa fẹ̀ sẹ́ pé wàá jẹ báàgì ráìsì kan tó gan wàá tún máa wá mi sí. ọ̀pọ̀ ọ̀pọ̀ kan rí sí olórí ọjà tí mo fún yín. ìdí ọba ń jẹ lọ́wọ́ èèyàn kí n rojọ́ nǹkan tó bá bá lára yín ló máa gbé rìn o. Ah. ọ̀gbẹ́ni ò lè léyàn o. ìwọ ọjọ́ ọjà máa ló ṣe mọ̀ bóyá ń rí lára èèyàn bàbá o ẹ kí bàbá bá ti dé gbogbo ètùtù bàbá bàbá hundred bàbá hundred popsi ẹ ah, eh, hundred ni o. Ah. Ah, mo kí yín o. jọ kí ló ti pè mí nísìnyí nígbà tó rí mi ọbísí mo gbé fún yín ní hundred kò sọmọ náà kò sí ninety nine percent loyalty mo lóyà sí yín hundred. èmi bàbá ẹ tí mo bí ẹ ṣé ohun tó ń mu ló jẹ́ kí n di hundred lójú ẹ ó sì mọ̀ pé mo sick mi ò tí ì mọ̀ kankan láàárọ̀. pẹ̀lú gbogbo ohun táwọn eléyìí náà mú ó ti change ọpọlọ àtọjú yín mo ti di hundred ó tún wá bùgádà ó tún ju pábà yìí pé kán gbé blow fún bàbá ẹ ní ẹnu àbí lórí àbí lójú. òbísí báyìí máa ń gbé fáwọn àgbà onígboro ní hundred. ó dà bẹ́ẹ̀ ọmọ lẹ́yìn yìí. Ah. president ọ̀la ń wò yìí bàbá. ní sọ́gọ́ọ̀nà ọ̀la ni. confam tó bá ń pé kọ́ lọ́mọ bọ́ta ọlọ́mọ ẹ jáde ẹ̀yin abiyamọ ẹ jáde ẹ dẹ̀ ẹ̀spẹ́ẹ̀tì èmi kìíní ìkíni pẹ̀lú jáde. Ah, bàbá ẹ máa jáde. mi ò lè jáde torí mi ò bímọ torí mi ò rí gẹ́gẹ́ bí ọmọ wòwọ obìnrin bìnrin láàrin wọn. future governor ńlá ni ẹ bàbá. orí ẹ ti bọ́ fọ́ obìnrin bìnrin mo rán yín lọ iléèwé púpọ̀ nù yín lẹ graduate wo bí wọ́n ṣe design ojú ẹ bíi ti mọ́ládùn gbà tó wà láyé náà wojú ẹ wo design tó fún un tírí ẹ̀ta lélẹ́yìí tó wà níwájú ẹ̀ yìí àbẹ́jò kò sí wàhálà that's good ìwọ ṣe o ṣùgbọ́n tí n fẹ́ sọ fún ẹ lénìí bí mo ṣe jẹ́ ẹyọ kan ògidì ọmọ tó dẹ̀ sọ mí di hundred torí ohun tó mú tó tún wá gbé blow wá àkọ́bí àgbà ẹ̀ ń blow. bàbá ayé new century láwa bàbá ọmọ tó bá ṣe á jìyà ó máa jìyà torí pé wọ́n mọ̀ pé ohun tí ò da ló ń ṣe fún bàbá ẹ̀ àbí bẹ́ẹ̀ tí o bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tí n bá súnmọ́ ẹ tí n bá sẹ̀ ń gbòórí àpé wa ẹ̀yin ọmọ àbí ìpàbẹ́ olùwà ẹ̀yin ọmọ kọ́mọ ẹ̀yin ọmọ rádaràda yìí sọmọlẹ́yìn yìí wẹ́ kò sí lọ́wọ́ ẹ̀yin ọlọ́run ló jẹ̀bi ẹni bínú pé mo sọ ẹ̀yin lẹ ṣe mistake ṣe ló yẹ kẹ́ ẹ máa géèjì nǹkan ọmọkùnrin kẹ́ ẹ tó fún àwa ọkùnrin ohun tó ń dọmọ ṣe ló yẹ kẹ́ ẹ máa géèjì ẹ kẹ́ ẹ máa bù tó everybody fún tó bá yẹ lọ jẹ́ pé size agolo milk lẹ bù fún mi tí mo kó dání tí mo ra ń pin lò ṣé màá waste ẹ bí mo ṣe bí àwọn òbí kú bí sílẹ̀ ah. mi ti ní wò but unlimited lẹ ṣe nǹkan ọmọkùnrin tẹ́ fi sí gbogbo àǹbàdì ṣe ló yẹ kẹ́ máa wọ̀n ẹ tó máa gba alágolo sóró tó máa gba agolo milk tó bá bá yẹn ni ṣé máa waste tèmi àtòrí waste làwọn eléyìí waste nìyí waste òun lẹ jẹ́ à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ìwọ gbẹ́nu òkè òfin lùtòdò òun sọ fún èmi wípé hundred lèmi èmi bàbá ẹ̀ tó yẹ pé mi nìkan ṣo òun ni mo bí ẹ ní hundred o tún gbé blow wá ohun tó mu yẹn ti jẹ́ kí n di hundred lójú ẹ̀ o wá tún wá o tún wá bùgádà o ní káwọn tó kọ́ pèmí náà dẹ̀ kọ́ dẹ̀ jẹ́ kọ́ fún mi blow ṣọ́kí bóyá ṣe rèé first born ni a fún ẹ ń blò. ọ̀pọ̀sí tó bá lè dá imú nìyẹn o. àwọn ọmọ tó bá bí wọn á ju ẹ̀ ń blò. ẹ ò pọ̀pọ̀sí ẹ máa ń sún mọ́ mi láàárọ̀ yìí nǹkan tó ń gbénú mi ju nǹkan tẹ́ ń lérò lọ o nǹkan tó. ẹ mo ti rí ohun tó ń gbénú ẹ bó ló mú dání ẹ mo láìkẹ ìgò àti àwọn ràwá ní àtúwà nú ẹ pẹ̀lú kíní yẹ́lò ó ń gbénú ẹ ó dẹ̀ ti ìyẹn ti sọ fún ẹ pé kó ló kó wa nọ bàbẹ́ ẹ̀ èyí ló máa dá mọ̀ pé mi gan ò gbádùn ṣó ti yẹ orí ìyá yín burú bí mo ṣe ń wò yín ẹ gbìyànjú kẹ́ parẹ́ kí ojú tí mo dì í kí tó la ẹ parẹ́ ẹ parẹ́. kò sí dáa fún yàrá ìyá yìí ẹ ṣá orí yín burú pásítà ó bóyá fi bó ṣe ń wé ìsìn ọtí olùsí pọ́ǹbì ó fi ẹsẹ̀ já ọtí mu rádaràda ṣé kó fi ẹsẹ̀ já lù. ọmọkọ́mọ pèrè lọ́tì olùsọ́lá ni wọ́n tọ́jú owó fira gbogbo eléyìí ni màá mú tán ní. five forty five five forty five five forty mọ́tò ẹ̀ ti máa ń gbé yẹn mi ò máa gbé mọ́ àwọn èèyàn ti mọ̀ pé mọ́tò ọkọ mi ni like I want a car. Okay, you want a car? Yes. What kind? What type? Brand? diet or diet. Babe, say it. What do you want? I am thinking <clears throat> Vogue. okay. Yeah. 2020, 2021. <laughs> Ah, come on. Auntie's so tasty. Okay, it's fine. Anything for you, I'll do it. You have a taste, so I- I'll do it for you. Baby, is that a yes? Come on, yes, baby. Anything for you.

láti three weeks ago ẹ gbé fóònù láti last week mo ní kí n wọ ẹyin ọkọ mi wò ẹ wo nǹkan tí mo bá ṣáwọn ọjọ́ mọ̀ gbọ́dọ̀ bá yín báyìí. ẹ wé sẹ́yìn. kí ló ṣẹṣẹ mi. alájọ ẹ má sùn. ọlọ́dún ah, fọwọ́ mi fàṣẹ fẹ́ ṣe mi léṣe ni. naam. this is not you in a matrimonial home. Ah ṣé nǹkan kí ló ṣe kí ló ṣe tó ń gbọ̀n báyìí ṣé nǹkan ṣe ṣé nǹkan ṣe ẹni. èṣù lélẹ́yọ̀ ah, ah, ah, ṣàìtọ́ni ṣàìtọ́ni subhanallah. ṣọ́ ṣàìtọ́ni rojin bisimilayi ramotulayi wabara. na i will teach you don't worry don't say it máa kọ́ ẹ bọ́n ṣe máa sọ. no mo ń fàlàjà rẹ mi jẹ. máa wọrí máa kọ́ ẹ ní gbogbo yẹn gbogbo kéwù yẹn èmi náà mo kọ́ òun náà máa kọ́ ẹ. tẹ bá dàgbà tẹ bá àgbà rẹ tágbà bá tọ́ sí yín èmi ni mo máa take over. àwùsùnbíláì eh, alájí. ṣé o kọ́ ọmọ wọn láti lè yìn kí ló tó ń gbọ́ kí ló ṣe tó ń gbọ́ báyìí mama dákú sí me. i don't know i don't know. Why she have? ẹni tó ti pin lẹ́mìí this is rubbish. ah kí la ṣe fún ẹ̀sìn tó ń ṣe bẹ́ẹ̀. ìṣọ̀kan ẹwà emotional blackmail lélẹ́yìn wọn fọwọ́kàn yìí rẹ̀ ń gbọ̀n. àdúrà àdúrà àdúrà stop stop àdúrà stop stop alájà. kí ni ìṣòro ẹ̀ gan-an now you listen to me listen gbọ́ ṣe ẹ ni listen. gbogbo ṣe ń gbọ́ alábòsí ni ẹ gbọ́ sọ ma pé mi invite ẹ mi ní kó wá eléyìí tó wá wá ẹ wà á dúró ní guest room èmi àti ìyá ìyá yín ìyàwó mi tuntun yìí lájọ máa wà upstairs do you understand. alájà alájà. o fa ọmọ mi lẹ wo ṣé èèyàn ní ọba gbé ẹrù ẹ sí guest room because ọmọ yìí òkèlè mi àti ẹjọ ń sùn ok à á sọ̀rọ̀ ńlá reason to ṣe fa ọmọ mi lẹ̀ tó kọ̀ kúrò lábújá tó fi ọmọ mi lẹ̀. fóònù mi dà. ah àbúrò àbúrò má bẹ jà o. sẹfẹ kọ ọlọ́pàá ni àbẹbẹ jẹ kó ṣe nǹkan tó wù jẹ kó ṣe nǹkan tó wù. mo kókó mi o bébì mi ò ń láìkí wàhálà báyìí wọn kàlájà rẹ mi jẹ. wàá ṣàlàyé nǹkan tó wàá ṣe lẹ́kọ̀ọ́ tó fa ọmọ mi lẹ́ka Àbújá. pẹ̀lú mọ́tò yẹn mo fẹ́ mẹ́ka. má jẹ má bẹ bẹ́ẹ̀ má bẹ. ah má wọrí má wọrí má kọ ẹni kéwú. no religion no press na one. èmi ni mo kọ ní kéwú tó ń sọ yẹn má kọ ẹni kéwú sẹ. I'll send you to Mecca. I'll send you. I took it to Mecca. I so honestly Mr. Johnson what are you wí me? mi ò rí alájẹun station yẹn rí. sori Amira. naam. tí bá ní mo mọ̀ sí nǹkan tó ń sọ yìí mo parọ́ mi ò rí kíjìn náà lórí wàyí rí mo ṣe lójú mi rí ìwọ wa báyìí rí so kò yé mi I don't understand I am baffled. I àjọ wà ní làbújá ni ẹni fẹ́ wá sẹ́kù kẹ́ wá ṣe one of two things with the hope kọ́ máa padà in few days ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì mi ò rí wọn àwọn ọmọ ń pè wọn wọn ò gbé fóònù èmi náà pè wọn a lè reach wọn wọn ò gbé You must ní kí n wá sẹ́kù bí mo ṣe You ilé wa báyìí tí mo sálámọ̀ alájí àtòbìnrin ni matrimonial mu wa kí ló ṣẹlẹ̀ wọ́n níyàwó àwọn. wọ́n no máa tún pelo é pẹ̀lú ẹ̀. bá a bẹ rẹ. nínú àwọn méjì náà lè wò ó tó bá tẹ̀ fẹ́ fẹ́yàwó méjì wọ́n ní tó ṣe máa ṣe é kó ṣe báyìí. gẹ́gẹ́ bí ẹ̀sìn tá à ń ṣe kò sí nǹkan tó ní kálájí máa fẹ́yàwó só ṣùgbọ́n àjọ sọ àjọ tó ni ọ̀nà ìdọ̀tí náà gbàgbé yọ sí mi ó jẹ́ nǹkan tó bá mi lọ́kàn jẹ́ torí ẹ̀ mo ṣe ní pé ẹ lè bá mi bá wọn sọ̀rọ̀ kò tún wáá ṣe ọmọ kankan tó ṣe rí mọ́yàn Mr Johnson bí àwọn ọmọ gànfẹ́ kò jọ ń pórín òhò àwọn jọmọ gbọ́dọ̀ rí báyà lájì kò sí nǹkan tí wọ́n sọ tán inú yàrá tí àlejò ń sùn ni mo sùn mọ́jú ni mo ń sùn látijọ́ tí mo ti dé. nínú ilé yẹn náà. bẹ́ẹ̀ ni ọkọ mi àtobìnrin mi wà lókè ní matrimonial room mi. Ah, ah, ah, sórí àmìlà ìwọ ni mo máa bẹ ní má bínú ṣùgbọ́n má bínú àwọn Yorùbá náà máa sọ pé ọ̀rọ̀ tó kọ òkè tó kọ ìsàlẹ̀ ó níbi kan tá a gbé sí èmi á gbà lámọ̀ràn wípé ká gbé èèyàn tá fi ń pé kò lè kọ̀rọ̀ sílẹ̀ nù tí ènìyàn bá bá sọ̀rọ̀ tèmi náà bá sọ̀rọ̀ at least a lè sọ tinú ẹ̀. ẹ̀yin nìkan náà lèèyàn tí mo mọ̀ mọ̀ wọ́n tí mo mọ̀ pé ẹjọ́ close láti kékeré and then olórí ẹbí wọn bí a ti bá kúrò lọ́dọ̀ yín màá tún try màá lọ rí olórí ẹbí oh tí bá dẹ̀ try gbogbo agbára tó bá jẹ́ bákan náà màá padà lọ sí Àbújá torí mo kàn fi àwọn ọmọ mi ńlẹ̀ ni màá lè máa lọ bójú táwọn oh ọmọ mi. Uh, Um, olórí ẹbí tó sọ yẹn náà um, a máa a máa reach out sí wọn. ṣọ́ra fún wọn o. wọ́n tẹ̀lé wá bá wọn. obìnrin o ṣọ́ra fún wọn o láyé obìnrin wọn kò ṣe é sá fún ló fọwọ́ sí bá gbé o má wájà wọn láyé àwọn obìnrin sáńtìdé dá. Jinad. Yes sir. ìwọ ló pe ìjókòó yìí. má ṣe torí nǹkan ohun tí ò bá yéèyàn èèyàn máa ń fẹ́ fi yéèyàn. excuse me okay with hobby <laughs> on some family matter ish. Hello. Eh, eh, Ayo. <laughs> Ah. oh, oh, I, I wanted to say the love of my life, my life, my love. Oh, okay. No, it's okay, it's okay. Oh. We'll come back. Okay. All right, that's fine wọn ètí ìkú mo sì ń rùn ọmọ ga o tó ìgbàgbọ́ tèmi ni wípé tí ọkùnrin ò bá ṣe ayafẹ́ tí obìnrin kò sì sí ọkọ yàn ó dá mi lójú pé ìdààmú àti làálàá inú ilé wọn ó dínkù sáàbọ̀ àmọ́ ọ̀rọ̀ yìí jọ mí lójú ńgbà tí mo gbọ́ tí etí gbọ́n tí ò gbọ́ rí mo tún wá rí i nísìnyí pé ojú tún rí i tí ò rí rí ayé mọ̀ bàjẹ́ o ayé mọ̀ bàlùmọ̀ o eh, bí òun ò bá sí lórí ìjókòó tí irú eléyìí bá ṣẹlẹ̀ n bá sọ pé kò jẹ́ rí bẹ́ẹ̀ àmọ́ lójú mi báyìí náà nírú eléyìí ń ṣẹlẹ̀ lójú mi ó burú pin bíi ikú eégún ká tún párọ̀ ọ̀run tún kú àwọn àgbà sì ní erin ò gbọ́dọ̀ jókòó abẹ́ ẹ̀ ṣé kò sí àgbà lórí ilẹ̀ mọ́ ni lákòókò náà ta ni arábìnrin. excuse me baba mo ní oyin lé mi ò dẹ̀ kí n rí àgbàlagbà fín but ẹ má ẹ̀fà lo arábìnrin fún mi. um, baby jọ kí n lecture wọn ẹ inú ìpéjọpọ̀ mímọ́ wọ́n ti máa ń ro arábìnrin àti arákùnrin àwọn míì máa ń forin sí ọmọ ní arábìnrin gbọ́ arákùnrin gbọ́ àìwò àsí ní ìpéjọpọ̀ mímọ́ ẹ má lárábìnrin fún mi ṣe ti gbọ́ i'm a lady. it's okay darling darling it's okay. Um, <clears throat> uncle ẹ oh, eh, eh, uncle ẹ eh, ẹ mo mo lọ́rọ̀ sọ. ẹ bá má ẹ má pè lárábìnrin. kí ni ìbá pè. Ah, ẹ rí ìhàn pẹ̀lú mi ìyàwó mi ni na ẹ bá má sọ parábìnrin it's fine ẹ má sọ̀rọ̀ yín mú un bọ̀. Ah. Hmm. òótọ́ làwọn àgbà ní bí eégún ò bá ṣèjọ̀gbọ̀n kò ní í da tọ́kùn láàmú ìwọ ló jẹ́ kí ọmọbìnrin wá gbé ọ̀rọ̀ tó gbé sí mi létí ló fi gbé sí mi létí èmi náà wá rí bẹ́ẹ̀ wípé a o ti fi ọwọ́ fa gòǹgò tí ò yẹ kó fa kí ló dé ṣé bí wọ́n ṣe ń fẹ́yàwó ló fẹ́yàwó ìwọ náà ó sì ń dùn lẹ́nu rẹ̀ láti pé ìyàwó mi ni kì í ṣe alárò lásán àpọ̀jù gbà mí ti fún ah you thank me for. Bami, uncle, ẹ̀yin lẹ kó fún mi bàbá. Ẹ dẹ̀ mọ̀ mi tipẹ́tipẹ́ ever disrespect yín rí. Àfi tòní. Bọ̀ tí bá ṣe pé idiot lọmọbìnrin. Ah! Obìnrin obìnrin burúkú ìyàwó burúkú lélẹ̀. Ajẹ́ni ìkàdẹ ni. Bọ́mọ iṣẹ́ wà yìí kò sí nǹkan tó ń fẹ́ láyè tí mi kì í ṣe fún. I feed you, I clothe you, I put food on the table wọn wọ tàwọn ọmọ tó bí fún mi gbogbo nǹkan tó máa ń fẹ́ láyè ni máa ń ṣe fún wọn kí ló ń ṣe ẹ gan-an kí ló ń ṣe ẹ àjẹ́ ni ẹ. iṣẹ́ wo gangan ló sọ look at me wojú mi níjọ́ iṣẹ́ kí ló ń ṣe gangan o wúlò ọkọ̀ useless o kì í ṣe gangan full time as wife ní idiot yìí mo dẹ̀ sanwó fún gbogbo nǹkan tó dẹ̀ fẹ́ mi ṣe fún tí bá wá sádùúgbò ń bí wípé èèyàn kan wá wà ń bí tó ń múnú mi dùn tí ò ní jẹ́ kí n kú bọ̀rọ̀bọ̀rọ̀ ṣé kí n para nítorí ti ẹnìkan ni. o ti ẹni kú bébì mi. eléyìí ìyàwó mi ni òmòdè ti fẹ́ eléyìí mi ò láìpẹ́ wàhálà o. bàbá mo fẹ́ bí ilé ẹ̀kọ́ ẹ̀sìn kan mo eh. fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ni. ẹ jọ ṣé ní agboolé wa eh. èmi lẹ́ni àkọ́kọ́ tí máa kọ́kọ́ níyàwó méjì. Ah, ìwọ kọ́ ìwọ àwọn tó fẹ́ yàwó méjì méjì ó ní bí wọ́n ṣe tọ́ ó ní bí wọ́n ṣe rìn. uncle bẹ́ẹ̀mi ṣe fẹ́ tọ́ tèmi mo ṣe máa tọ́ yìí wọ́n dẹ̀ mọ nǹkan tó ń ṣe é ìka èèyàn burúkú ni ẹ́ babe. my love. you're getting out of here. Get up, get up. As your lordship pleases, my love. <laughs> um, madam, tẹ ṣe ń wò bí ẹni tó ń tepo, ẹ ṣojú ń sìn bí ẹni tó fẹ́ máa ké bíi pé wọ́n ti nà yín pa ṣé rí gbogbo nǹkan tán fún yín kì í ṣe pé wọ́n fún yín hàn wọ́n kàn fẹ́ jẹ́ kẹ́ dàyà dé torí bẹ́ẹ̀ ṣe ń ṣe ń ṣe bí ọmọ ojú ọ̀rọ̀ lárí so love gangan lèmi ní sọ́kọ wa but it's a story for another day so baby i love you. kiss kiss. Oh, come on go go go, go baby. i'll be with you. all right my love. ah ah ah ẹ̀yin náà ẹgbọ ọmọ náà ẹgbọ ọmọbìnrin náà ah, ẹgbọ ọmọbìnrin ẹgbọ ẹwọ bó ṣe ń yí gbogbo ẹ lọ náà. Ah, ah. àwọn ọmọ ọmọ ìlọgbìn kàní ẹ ìka burúkú ni ẹ àdáni kan mú àdáni kan gbénú pálọ̀ bí ẹranko. ọ̀pọ̀ ló ti dìde láyé látara obìnrin wo ọ̀rẹ́ sórí gbogbo ìgbà tó kò fẹ́ yé mi mọ́ ọ́n ṣó ti ẹ ronú àti ọkọ tó ṣe gbogbo tó ń ṣe yìí wọ́n fẹ́ fẹ́ ìyàwó méjì ok fine ní mi ò tẹ̀ ní kó má fẹ́ ìyàwó méjì bọ̀ èyí tó wà nílé yìí tí ẹ inú ṣé ò kí ẹ̀ náà ó ní òpè òun ó ti kúrò nílé you can't do that now. ìyẹn kò jẹ́ ká tó kí ló dé ah, ó sọ ọgbọ́n yẹn fẹ́ mi kò sọ tó yẹn fẹ́ mi ṣó tiẹ̀ rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó sọ sí mi lẹ́nu òbíyàn sí you know but then as a man mo expect pé wá tiẹ̀ gbogbo ọkùnrin you know ẹni tá à ń sọ yóò bímọ fún ẹ tó bá tiẹ̀ ru tiẹ̀ tiẹ̀ ru táwọn mọ́ try láti check up you know call them show care you know please ọtí mo fi ń bóyá kò ṣe nìyẹn. no problem. I'll too much later. Ọ̀dọ̀ àwọn obìnrin fọ́ọ̀nì kan ṣá. Pẹ̀lú gbogbo tó ṣe ń pè mí tó ṣe ń ṣe gbogbo kìíní. Ṣé kò ṣe kò dáná fọkàn? Àgbà ọmọ tó wà ń ta tó àwọn ọmọ lẹ́sẹ̀ ìṣòro tòyí wọ́n ń dáná gbọ́kọ̀ èèyàn o. Oúnjẹ ló fi ń gbọ́kọ̀ o èèyàn tó bá dẹ̀ tó ṣe ń bá mi sọ̀rọ̀ ní ṣe tètè tètè tètè èèyàn ló mọ̀ pé òun gan fọ́ọ̀tì wà lọ́wọ́ ẹ̀. no problem ṣá it is well. Ah. jẹ́ kí ni ó ń dìgbẹ́ o ó ń dìgbẹ́ o. kí ló ń dìgbẹ́? ọmọ òbí mi. mo lọ́ọ̀mù ẹ̀dùn. ó ti dàda. ṣúgà mi rẹ̀ kọ́ ti fẹ́ pọ̀ jù mí. ó ti wà pẹ̀lú yẹn àwọn àgòjì ẹ̀dí. báwo ni ti di ṣíkè tán. àtẹ̀ jẹun tán nù. My dear. Latest, latest wife in the town. <laughs> Hello. Àwa òkè. Ah, mo rí pé ẹ jẹ oúnjẹ yẹn dáadáa. Ẹ bọ̀ mi ò wá òkè pẹ̀lú ẹ̀ lọ. Mo ṣe máa jẹun ló ti máa jẹun ṣùgbọ́n tí mo kọ́kọ́ plé tó kọ́kọ́ mo kọ́ gbádùn nù lé gbogbo ẹ̀ tútù dáadáa ah, ah. ẹ ló ní ẹ fi gba lé ṣówó ẹ ò pọ̀. ẹ wo agbára ọlọ́run ju gbogbo yẹn lọ ó kà á. ọkọ ẹ yẹn ọlọ́run ló yàn fún ẹ o very reliable. èsì yẹn gangan tiẹ̀ ni ọ̀dọ̀ wa máa ń gbóná bíi bí ilé iṣẹ́ búrẹ́dì ni. ní tiẹ̀ gbàdúrà kí n rí nǹkan tó máa tún dá mi padà sílé wa yẹn. ó tiẹ̀ ní lọ rú ẹ̀ mọ́ lágbára ọlọ́run. ilé mi yẹn ó close fún ọrùn àpáàdì but ẹ̀yin náà mọ̀ dàdí. very close to. bẹ́ẹ̀ni. so yàtọ̀ lémi síbi gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni ibi tutù gan. anáde ah, ń jẹun àlágùn. <laughs> torí ẹ mo ti decide a lo four days níbí or or five days. Mm, mm, a sọ bẹ́ẹ̀. Ah, ilé nílé yìí kò sí problem tẹ́yìn bá ṣáà ti wà òkè ẹ wo bí dádì àti mọ̀mí. ó fún mọ́lẹ̀. mo fẹ́ jẹ́ kẹ́ ẹ̀ enjoy ara yín. <laughs> má bínú ṣé bàbá ẹ̀ sọ fún ẹ pa máa nídìí two hundred thousand ó dà pé mo ti sọ fún mo ti sọ fún ẹ̀kẹ́ sọ fún. ẹ sọ fún mi tẹ́lẹ̀ dàdí. ó rò pé mo ti sọ ni. ẹ sọ ẹ sọ lọ́kàn nìyẹn ẹ sọ ah, ah, fèmí. inú máìlì ni mo ti sọ máìlì ni wà a máa ní ìdí two hundred thousand two hundred thousand láti. nígbà tẹ́lẹ̀ ni wípé kó o fún wa two hundred àwa mo yẹ tọ́kọ ẹ̀ máa fún wa. wá àti ìgbà ń sìn yìí o tó máa lò tó four or five days bí dábàá ń padà lọ o lè fún wa. Ah, ìyẹn ìyẹn ìyẹn kiri ma àbí kí n bá yín prepare barbecue. mi ò fẹ́ mi ò jẹ́. barbecue mo ní mi ò jẹ mi ò láìkí irú nǹkan bẹ́ẹ̀ yẹn. àwọn ọmọ kan tó ń pè bábíkì. tó fi máa ń jẹ. dáàdì mi tó máa ń mu pẹ̀lú custard àgàgà tẹ bá rógì òun ni ẹ stop ẹ jọ̀ọ́ ṣé ẹ mọ bábíkì ò ó lè jẹ ẹja ó lè jẹ ẹran máa smoke ẹ nǹkan tó bá ti smoke tó ta yẹ́rìyẹ́rì. ó bíbíkì o. ewo ń bẹ́bíkì o wọ́n fi síkì náà ṣe. lọ gbé wá kò wà lọ. ẹ àní tó tí o tó tẹ̀ tó ń wáyà mi lẹ́nu pé ah ayédùn jẹ o à ń jẹun àdẹ̀lágùn. ẹ ẹ sì tán fi sí gbogbo bíi ni torí àmọ́ ṣe ní àlọ́lé àlọ́ four days or five days. five days àlọ́ tó bẹ̀rẹ̀. ṣèlú ṣé wàá ṣì mọ gbúre sí. dàdà ọlọ́bọ̀rọ̀. ẹ ṣe gbúre fún wa. ó dàgbẹ́ nínú fíṣẹ̀lẹ̀ kan mo rí ẹran ọ̀gbẹ́ kan bẹ̀ ẹ kò ṣe torí tèmi àbẹ́ máa ń láìkì kí wọ́n yí ẹran ọ̀gbẹ́ mọ́. nínú gbúre náà. àgàgà tẹ bá léjò. kí ló ṣẹlẹ̀ zoo lẹ wá ni kí ló fojú ọ ká níbí báyìí mo ń gbọ́ yín sà <laughs> náà Mr. Johnson iná ọdún ni mi ò ń dáná fóun ẹ wo sà mi ò níṣẹ́ kankan tí mò ń ṣe láyé mi àtìgbà tẹ́mi àtàlájì ti fẹ́ ra ó ní kí n má ṣiṣẹ́ òun àtàwọn ọmọ mi nìkan ni mo fi gbogbo ayé mi tọ́jú bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọbẹ̀ tá a máa ń nínú freezer ó lè tó mẹ́wàá lẹ́ẹ̀kan náà nítorí pé mo mọ̀ pé wọ́n láìka oúnjẹ wọn fi náà wọ́n ṣeré oúnjẹ ni mo máa ti máa jí láàárọ̀ máa ń sóúnjẹ dọ̀sán ni tó bá di alẹ́ máa sóúnjẹ di nine o'clock ni mi ò ní nǹkan kan tí mo ń ṣe lẹ́yìn kí n tọ́jú ọkọ mi kí n tọ́jú àwọn ọmọ mi kò dé yẹn bá sígbà tó complain rí pé mi ń dáná fáwọn. <sighs> Okay, sir ṣọ́ra fún wọn o obìnrin o ṣọ́ra fún wọn o láyé obìnrin wọn kò ṣe é sá fún tó fọwọ́ sí bàbá ń gbé o ẹsẹ̀ wájà wọn láyé àwọn obìnrin náà ti ṣọ́ra fún wọn obìnrin ṣọ́ra fún wọn o obìnrin ṣọ́ra fún wọn o obìnrin ṣọ́ra fún wọn o gbàgbé wípé ìyá wa ni wọ́n jẹ́ o ó gbàgbé wípé àwọn náà wíwá wọ́n mọ̀ ń wá kò mọ̀ wọ́n ní wá kò rí o ṣọ́ra fún wọn ò láyé mo sọ tèmi fún ẹ o. ṣọ́ra fún wọn obìnrin ṣọ́ra fún wọn obìnrin ṣọ́ra fún wọn. ṣe jẹ́ kó rí ìjà ààbò láyé ọ̀pọ̀ ló ti dẹni ilẹ̀ látara ààbò o ọ̀pọ̀ ló ti dìde láyé látara obìnrin ni. orí ọ̀rọ̀ ta obìnrin má sì fẹ́ràn. Bob J. Bob J. Thank you. Ìyàwó tó bá ń bímọ fún ni tí àwòsàn dá ẹ̀ nígbà tí wọ́n rí he ni. I know sir. You might not know. I know. Mi ní fẹ́ kó àríkẹ́ dàbí ìyàwó sàárà lásán. John gbádùn wedding wa important ó dẹ̀ sọ mi pé o ní o ti ní time try kò ní time To bá lè ṣe ìgbéyàwó iyì máa wà ń bẹ̀ fún ìwọ àtòun fúnra ẹ̀ please hijack it from me. thank you my dear ohun tí my dear ń try láti sọ rẹ̀ ọkùnrin hmm. mi ì fẹ́ kí àríkẹ́ bó ṣe wà yẹn kó di táwọn èèyàn máa fi ṣẹlẹ́yà lẹ́yìn torí tó bá sí pé my dear wọ́n nífẹ̀ẹ́ sí ẹ gan nídìí ilé wọn wọn ń gbà kí ọmọ wọn lọ sílé ọkọ láì ṣe gbogbo wọn ti san owó orí àti ṣe gbogbo ẹ̀tọ́ tó yẹ lórí irú ọmọ bẹ́ẹ̀ àwọn mi ìmọ̀ kan tó ní my dear kan sọ pé first time táwọn máa rí ẹ báyìí àwọn ti nífẹ̀ẹ́ jù. deeply and badly. yes that is the reason why tó ṣe wò pé ah kí n fi ẹ lẹ̀ kẹ́ ọmọ wa ara yín dáadáa ná. No? àmọ́ nísìnyí o dẹ̀ mọ̀ pé ọmọ yìí ilé olórogún ló ti jáde tí wọ́n á ní fẹ́ káwọn orogún mi kọ́ máa rí ọmọ mi bíi pé kí ni ọkọ tó fẹ́ ṣó sanwó orí ẹ̀ ni kò ṣẹ̀tọ́ lórí ẹ̀ ó mọ gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ọkọ mi jọ má jẹ́ kó gùn sí wa. mo fi owó àtọmọ block mouth njọ́ mọ̀ pé bí àríkẹ́ ṣe kówó ọdún ẹ̀yìn tó bá yẹ kí n ṣe pé ìfẹ́ ẹ̀ tí mo ní ẹ̀mí ọlọ́run dẹ̀ ń bá mi gbé ṣọ́ọ̀kì mo lè pa ẹ́ mo lè pa ẹ́ tí bá dẹ̀ pa ẹ́ tó bá dé court máa right bá dẹ̀ jàre pé nígbà tó kidnap ẹ̀ ni ṣùgbọ́n mi ò ṣe èèyàn bẹ́ẹ̀ tọrọ ọmọ tó dání I love you so much gbìyànjú kó arrange bẹ́ẹ̀ ṣe máa ṣe wedding ṣọ́ọ̀ṣọ́ mẹ́pọ̀ mi lẹ́gùn lóhùn. àti ìsọdẹ́ lọ́wọ́ sá. eégún wà nídìílé wa tí ọmọ máa ra aṣọ ẹ̀ lọ́dọọdún jẹ́ kí n sọ fún un ó máa rán sí i. máa máa wọrí ọ̀rẹ́ yà ok tẹ bá máa gbàmí láàyè ẹ ṣe gbọ̀ngàn kò sí wàhálà. actually um, èmi àti ìyàwó mi náà ti sọ so ìgbà tó ń sọ fún mi tí mo ní kì í ṣe pé mo sọ fún pé mo ti ṣètò mo fẹ́ ká ṣe bó ṣe ká ṣe náà ni nísìnyí tẹ̀lé tí wàá mẹ́ńṣọ̀n ẹ̀sà àwọn nǹkan tí ẹ bá máa gbà lọ́wọ́ kẹ́ ẹ ṣàlàyé rẹ̀ ní alẹ́ kó wa alẹ́ ìṣe ìpẹ́ tó bá tó. máa lọ bẹ̀rẹ̀ sí ẹ list. Eh. máa fún ẹ list lóru yìí tóbi la máa fún. ok no problem no problem. máa list mi wẹ̀. kó bí next month lọ oṣù tó kọ́ la ṣe wẹ́ẹ̀dì. yes. ok kàtúkẹ́ pápápá that's all. Eh, mo mo lọ́ọ̀bù ìyàwó mi sọ̀rọ̀ nǹkan tẹ́ bá ti fẹ́ náà ni màá fẹ́. ẹ ti tọ́ sọ God bless you. God bless you. Bá mi wá tajú fún ọkọ bàbá ah, ìyàwó ẹ̀. Ṣé ní n tó ọ̀tún ah, lé? Eh? Ah, mo lè lágbo kan tẹ máa láìkọ. oṣù ọ wà òkè. àwọn òkè. app mi ò láìka app. láti ah, ẹ̀ máa láìkè rẹ̀. Ah! oró bẹ́ẹ̀. àwẹ̀lẹ̀ alágbèrè. whatsapp jí. wọ́n eh, mi máa ní kí àwọn òṣèlú pẹ̀lú. Allahumma salli ala sayyidina Muhammad wa sallim. Allahumma salli ala sayyidina Muhammad wa sallim. Allahumma salli ala sayyidina Muhammad. Allahumma salli ala sayyidina Muhammad wa sallim. Allahumma salli ala sayyidina Muhammad. اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم Every too much thing is bad. Mandia, Joshi, Joshi.

bó ṣe ṣojú rẹ́súrẹ́sú bí ìgbà tó yẹ pé kóòkì ni ó ya wèrè báyìí ẹkùn ọkọ ìyàwó mi tatúndé <laughs> léyìí àwọn ìyàwó ẹ̀ ẹ lo ìyàwó ẹ̀ mo ti pẹ́ ń lé mo ti pẹ́ ń bi tí mo wá ẹ ti ń retí mi ń lé ẹ wá gbé mi èmi kọ́ mo celebrate pẹ̀lú ọmọ mi ń bí ẹ ní. Eh, tẹ́ bá fẹ́ wá bí kẹ́yìn náà máa bọ̀ àárí ìkẹ́ máa rí yín á lòun ò réèyàn ṣe ẹ̀yin méjèèjì ẹ òde ní ṣe kẹ wá ní lóòótọ́ ẹ máa bọ̀ <laughs> orí yín gbalẹ̀ ẹ ti ya stupid ẹ máa bọ̀ ẹ wá kí wa ń bí ẹ kàn bá wa celebrate gbogbo tá à ń ṣe ṣe mọ̀ bó ṣe kò délé ọkọ ẹ̀yẹn ni bọ́ọ̀lù náà máa ṣèyàn gan-an ó dàbí tẹ bá wo star trek bíi Mustapha tó ṣe ẹsẹ̀ fún Abacha tó kúnjọ́ sí yẹn bóyá rí gangan nìyẹn very hands on okay Address. màá text ẹ̀ sí màá béèrè àdírẹ́sì orí mi mọ̀ kẹ́ má lọ wọgbọ́ ẹ má lọ lé onílé o màá text àdírẹ́sì sí i. ẹ ah ọlọ́mi ah, yes sir Come ah, káàmọ̀ ó máa pẹ́ díẹ̀ kẹ́. kí ni tí mo lọ ṣe ẹ ni òun là ń fà látàárọ̀. ti business tó sọ bẹ́ẹ̀ni sir. social policy. àdúpẹ́ fọlọ́ ọlọ́run ọlọ́run gbò àdúpẹ́ fọlọ́ mi bọ́ sà. lọ bomi sára o. all right daddy. ọṣẹ àná mi very intelligent boy. boy eh, náà máa ń dàbí ṣuṣu all the time nígbà tó yẹ pé nọ́ọ̀tì náà ti tọ̀. Hmm dáàdì kí ló kí ló ṣe mọ́ mi kí ló ṣe mọ́ mi. ṣé ìyá ìyàwó ẹ. ẹ mo mo kọjá ń sìn mo rí wọn ṣé mo dẹ̀ ń kí wọn wọn dáhùn wọn wọn dáhùn bí ẹni tó ń sùn. ṣé mo kí. ẹ mo kí wọn bọ̀ wọn sùn wọn dẹ̀ ń dáhùn bí ẹni tó mo máa tó ṣe iṣẹ́ ọwọ́ mi ló ń wò yẹn. kí mo rún ni irun kúrú. mi understand kini ni nǹkan tẹ. èmi ni mo kọlù. ok ẹ. Uh... Eh, tìbí yẹn ni mo lò fún mo rún nírun. dádì ẹ má wẹlẹ sọ fún mi mo fọ lẹ́nu. awẹlé lẹ lò. ah ebi ọ̀nà ló ní kí n máa lò. ah agbo awẹlé dádì díẹ̀ ni. ẹ but tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí oògùn ò kì í fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ lára mi ah. bí kí n mu kọ́ọ̀pù ìmárùn bẹ́ẹ̀ ah, ti máa ń rí lára mi but nǹkan tó máa ṣe ni pé ìgbà tó ti ní kí n lo gaasi mi ò gaasi ò kà mí lẹ́nu mo á lo ààfò eléyìí kíní ìṣe ah, ó ṣe ṣe rí. ara yìí ti yé mi náà rí ìwọ̀nba tẹ́ máa lò náà lẹ́ ti lò mẹ́ẹ̀. àdádì kíní kíní lágbára ju bẹ́ẹ̀ ṣe ń sọ ìlọ. Ah, ibi tí kíní ìdáadé láti ọdún tí mo ti fẹ́ ìyàwó mi gẹ́gẹ́ bí ìyàwó tó fi bí gbogbo ọmọ tó bí fún mi yẹn tá a bá fẹ́ jọ tá a bá jọ fẹ́ ní àjọṣepọ̀ èmi ni máa ń ká ìtọ̀ ẹ̀ méjèèjì báyìí. lẹ́nu ó surprise mi fún ẹ ló gbé tán. Ah. <laughs> dadi kí ẹ mọ nǹkan tó wà lọ́wọ́ mi ni. mo máa rún ya yín o. Ah, dadi èyí tẹ máa lò mẹ́ẹ̀ náà lẹ ti lò bí mo ṣe sọ ó ti tó bẹ́ẹ̀ yẹn ó lèmi àti ìyàwó mi náà ń lò ah, a ní mo dán wo bẹ́ẹ̀ mo bá jẹ́ kí n sọ kí ló kàn fún ẹ gbélé gbélé n fẹ́ sọ nǹkan máa gbélé gbélé. dadi sáàbù la fi gbàdá. sori bó ṣe kí náà kọ sí. àwẹ̀lẹ̀ alágbò. àgbo àwẹ̀lẹ̀ àwẹ̀lẹ̀ mm. alágbò mistake ni olórí burúkú yẹ kàn kàn fún un ó ń ba ayé èèyàn jẹ eh, ẹ tí mo kẹta ẹgbẹ́ ń lura o dadi ṣe ní ìwọ̀nba tẹ́ lẹ́ mú yẹn kó tó kúrò lára yín a ṣe tó ọ̀sẹ̀ kan o ìwọ̀nba tẹ́ mú yẹn àwọn bá tọ́sẹ̀ kan lára yín. ṣé pé ó máa ṣiṣẹ́ lára mi ó máa ṣiṣẹ́ sẹ́yìn. dadi àwọn junior wives mi wọn kẹrùn tí wọn ah, bàjẹ́. jáde ẹ máa bà nǹkan jẹ́ bẹ́ẹ̀ yẹn. Ah, ó gbé wọn bà ah. nǹkan jẹ́ ní ìyá yín ti kú sórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ó ti rúrùn kú. báà lẹ́yìn ṣe báà lẹ́yìn ṣe ṣe ẹ̀yin ẹ̀yin odò mi. ẹ ó máa dúró ní gbogbo ẹ máa dúró ní. burúkú tí máa tún ṣe tán sí máa lọ omi sára kó tó lọ rọ́ọ̀lù. ẹ má mú mọ́ ẹ má mú eh. sí mọ́ o. náà mi ò ní mú mọ́ mo eh. fẹ́ lọ rọ́ọ̀lù òun ni. ok Ah, mo fún yín lélẹ̀ èmi náà ọ̀dà mi lọ́dọ̀ àwẹ̀lẹ̀ alágbó dàdí ah, ó ṣẹ̀yìn ni oh, ẹ ti lọ́jọ́ mẹ́ta ló máa tó ló máa lò mẹ́ẹ̀ èmi náà rí bẹ́ẹ̀. Ah, three days ló máa lò kó tó dé ẹ kò ṣàfúnra ẹ ọkọ ìyàwó mi ojú ẹ̀bùn ìdàbí kò ń burúkú ló wà nú ẹ̀bùn ṣe wà ní ṣẹ́wó bàbá wèrè èmi àjọ máa délé ni àwẹ̀lẹ̀ alágbó. Yeah, Daniel. Who is there? I'm coming. Ah, ló ṣẹlẹ̀ ìgbà olè Ah, dé ẹni tráfíkì ní ẹ̀kẹ́ ti dé ti pẹ́ náà. ẹ̀yin dẹ̀ kọ́ wá bí. èmi mo pè wọ́n pé kọ́ wá bá àrí ìkẹ́ celebrate. kí lè celebrate ìwọ ọmọkùnrin kí lè celebrate òun rẹ̀ ẹ̀wọ̀n kan tó fi fẹ́ tọmọ náà. kí ló ṣe àrí ìkẹ́ kí ló dé. Eh? kí ló ṣe kí lè fi kí lè lò fún. ah what these people what am I doing here. Eh? in-laws. ẹ tó ṣẹlẹ̀ rè for your information for introduction. Ah, ah, àwọn mi kékeré mi ni mo pè wọ́n pé kí wọ́n bá yàwó ẹ̀ celebrate so ni wọ́n bá dẹ̀ fi ń bọ̀ mo tẹ̀ pé wọ́n pẹ́. Ah. èmi ṣe fagbábíàká tó bí àríkẹ́ àánú ẹ ìyàwó ẹ bẹ́ẹ̀ ni ọ̀dọ́ yà ti wà ìjọ mẹ́ta tàwa bá ń ṣe. àná mi láti bọ̀ ìjọ mẹ́ta báwo kílẹ̀ jẹ́ lọ́dọ̀. ilé tó rẹ́ǹtì fúnra wa yìí. ṣé n tó ṣẹlẹ̀ sí ló wá jẹ́ kinní kan ṣe ẹ́ ìyá ìyàwó ẹ rèé. mẹjọ bó ni mo ti mú. òwò ìwọ lọkọ ọmọ wa àṣẹbí àárín ìkẹ́ ni ìyàwó ẹ. ṣọ́ra fún wọn o obìnrin o ṣọ́ra fún wọn o láyé obìnrin wọn kò ṣeé sá fún kò fọwọ́ sí bá wọn ń gbé o má wájà wọn láyé àwọn obìnrin sáǹkìtì dá. ṣọ́ra fún wọn obìnrin ṣọ́ra fún wọn o. Yeah, thank you. Thanks. Ẹ ṣé gan. Thank you. Ah, mo fẹ́ bèrè ọ̀kan lọ́wọ́ Um, Ah, ok, ẹ ṣé. Ẹ ṣé. Um, mo fẹ́ Soup tó serve mi lánàá mo béèrè lọ́wọ́ ìkejì ẹ̀ oníwọ̀ ló máa ń ìwọ ló ṣe. rẹ́sípì mi là ń lò nígbà tó ń mú ọ rẹ́sípì. nice gan mo fẹ́ béèrè lọ́rọ̀ pé ṣé o lè wá ṣe home service fún mi I'll pay you. I'll, I'll give you money to get the ingredients, then you come to my house, cook for me, then I'll pay you. Okay, okay. Safe in what sense? Hey, come on, come on. I won't take advantage of you. Though, as a man, and you as a beautiful woman, Come on, I, ọmọ, um, it takes two to tango, no man, so, uh, tọkùnrin ni kó béèrè, obìnrin lè so yes I àbí know. Okay, kò tó kọ́ bẹ̀rẹ̀ pepper soup. jọ ọmọkùnrin ọmọkùnrin yìí má bínú o lẹ́sẹ̀ ọ̀rọ̀ ò ní wọ́n fẹ́ sọ. ẹ dúró náà ah! mò ń gbé ń bí mò ń gbé nu bí ọlẹ́rù ń bí. elétò rent fún mi. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀. àná mi àná mi àná mi. èmi kọ́ o èmi kọ́ o èmi kọ́ o wọ́n mi ni o wọ́n mi ni o ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ kò fún ọ̀rọ̀ ẹ̀jẹ̀ kò fún ọ̀rọ̀ ẹ̀jẹ̀ kò fún ọ̀rọ̀. Àríkẹ́ mo fẹ́ sọ kankan fún ẹ lẹ́nu tó wọ̀n ṣó wá ní tí n fẹ́ sọ fún ẹ yìí fi sọ́wọ́ òsì ọwọ́ òsì ni kò fi sí kó má fi gẹ̀wọ̀n. Hmm ó rò pé lásán kún ni mò ń gbá gbogbo àwọn ìyàwó ọkọ mi yòókù sẹ́gbẹ̀ẹ́ lọ́nà wo. kí ló kí ló rò kí ló lérò tí bàbá ẹ̀ fi lọ tó fi nífẹ̀ẹ́ mi tó bẹ́ẹ̀ yẹn torí pé mi ò sùn ní. ẹ sùn. mi ì sùn ní. Ah, lọ́nà wo màámi lọ́nà wo. ọkùnrin ò ṣe fojú gbọ́ ojú bọ̀rọ̀ fẹ́ àwọn ọkùnrin tó ń wò yẹn táìmù tíyàn bá ń fẹ́ wọn máa gbólú ẹ̀gẹ́ ẹ̀ gẹ̀gẹ̀gẹ̀ èèyàn á dàbí ẹyin tí ò gbọdọ̀ fọ́ nígbà tán bá ti rí mùdùmùdù ara èèyàn tán wọ́n máa di champion ìdí nìyí tó fi jẹ́ wípé ìgbà tí mo rí pé bàbá ẹ̀ ó fẹ́ yàwó kìíní lé mi mo wò pé ah ṣé mi ti sùn báyìí bí mo ṣe jí nìyí. ẹ jí lọ́nà wo. èmi náà dàbí ọgbọ́n ni ohun tí mo ṣe ń sọ àṣírí fún ẹ òun nítorí ọmọkùnrin tó fẹ́ lọ́wọ́ lọ́wọ́ yìí a máa jáde sí ni o ojúbọ̀rọ̀ ṣe gbọmọ léwọ́ òpùrọ̀ o a máa jáde sí ni o tí wọn náà fi lè máa jẹ́ olórí lọ́dún ẹ̀ ní gbogbo ìgbà. ẹ dẹ̀rù pé tá a bá jáde sí kò ní ní. kò bá fáyà kankan kọ́ mi ohun tó lè jẹ́ pé onífọ̀kànbalẹ̀ nìyẹn nígbà tá a bá jáde sí irú ìyàwó yẹn kò tiẹ̀ ní rántí ẹ̀ mọ́ láyé láyé kò tiẹ̀ ní rántí pé òun fẹ́ yàwó kan bì kan mọ́ ìwọ ló máa jẹ́ first lady inú ayé ẹ̀ ìwọ ló máa pàṣẹ fún. orí ọ̀rọ̀ pé lásán ti máa ń jì sí bàbá ẹ̀ tán ṣe my love my dear my love tí bàbá ẹ̀ ń ṣe bí ajá mo ṣe tán fún ni. mọ́yìn mi. bẹ́ẹ̀ni tó bá gbọ́ kọ́kọ́rọ́ mọ́ṣúárì òun ló ṣí òun ló tì í mo ṣí fún ni gbogbo ọpọlọ ọpọlọ ẹ kọ́kọ́rọ́ yẹn ọwọ́ mi ló wà mo dẹ̀ máa lò lọ́jọ́ alẹ́ ni kí ni mo sọ fún ẹ àfi tó bá jáde láyé òun ni gíẹ́ǹdè mi àti ẹ̀ tó bá ìwà láyé first lady ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ torí ẹ ọmọkùnrin a máa ṣe kí wọn jáde sí i. kò problem tó bá tún sọ bẹ́ẹ̀. bàbá hmm? àṣẹ. Ah, ah, bí ẹ ní mọ owó ni. ṣe rí orin kan ló wọlé tọ̀gbẹ́. tẹ́bàdàn gbọ́ gbègbègbè kí èèyàn má jẹ́ kan fi sẹ́yìn kúlé ìmọ̀. ọlọ́run dẹ̀ ní sọ̀kalẹ̀ kó wá rẹ̀ dá lọ́wọ́ hmm. èèyàn fúnra rẹ̀ ló máa gbé ìgbésẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n á rí wípé pẹ̀lú orin tó wọlé tọ̀ mí wọ́n ní ìrànlọ́ mẹ́ta òun tó ṣe. Hmm. tí ìyá ò bá ṣàlówó lọ́wọ́ ṣàdénà kọ́mọ lówó lọ́wọ́. Hmm wá wò pé oore tó wọlé yìí kò gbọdọ̀ bọ́ tí ó dẹ̀ ní bọ́lá ṣe ìlú rẹ̀. àṣẹ o. lọ́lá ọlọ́run lọ́lá arú yìí. Hmm, bẹ́ẹ̀ ni. wọ́n ṣe wá ní kí wọ́n bá ẹ bàbá fẹ́ ṣe máa gbà mí tóore máa jáde mọ́nú fẹ́mi àtọmọ mi hmm. tá a lè kú sínú yàrá. ọ̀dànà ìyá wa ẹ má jà ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ǹjẹ́ ẹ ti béèrè bóyá tọmọ yín gan lọ́rùn nǹkan tá a fẹ́ ṣe yìí. ẹ ṣe bàbá mo fẹ́ tún fi àsìkò yìí sọ pé ẹni tó ń jókòó ti mi ìyá tó bí mi tó bẹ́ẹ̀dì bí mi lórí hmm. gbogbo bọ́n bá ṣe fẹ́ bẹ́ẹ̀ lèmi náà ṣe ló fara àyà bẹ́lẹ̀ àyà sì bẹ̀ àárín ni. ṣé ẹni bẹ́ẹ̀ ṣe máa gbà mí tó yẹ pé ẹ̀bùn ta súnmọ́ lọ́rùn mi kò gbọ́dọ̀ lẹ́wọ́n tọmọkùnrin yóò bá rọ ọmọ mi à ọkàn mi balẹ̀ tí mo fẹ́ nìyẹn o. eyín ńlá pè ní kòríkòsùn ibi tí ń ṣẹ́dẹ̀ fún yín bẹ́ẹ̀ bá ní ó máa fọbọ́ yóò sì máa fọbọ́ bẹ́ẹ̀ bá ní ó máa fọ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ yóò sì máa fọ kódà gan bẹ́ẹ̀ bá ní ó máa lọ bí iṣẹ́ kò ní lọ. ẹ máa ń wọ chinese woman bàbá ẹ má jẹ́ ká ṣe dédé yìí wo ni kó tún máa lọ bí iṣẹ́ ó tún máa di wàhálà sí mi lọ́rùn ẹ wò ẹ kàn bá mi ṣe pé tí ò bá ti rí mi kárẹ̀ má balẹ̀ kífẹ́ mi lọ́kùnrin kó pọ̀ gan-an ó jẹ́ pé tó bá ti rí mi báyìí ibi tó bá wà ní ló máa ibi tí kárẹ̀ má balẹ̀ kó yẹ pé tó bá ti rí mi lára ẹ̀ máa tó balẹ̀. ó ti tán àmọ́ yóò ná wa lówó ẹgbẹ̀rún méjì àbọ̀ ọ̀pọ̀ jù. ha ha bí ó ṣe nífẹ̀ẹ́ ọmọ yín tó mo ṣe ń ṣe ha o tí ò bá ti fẹ́ pa mí ìgbẹ́ ó dé ọ̀rọ̀ tí mo ṣe. kí orúkọ ọmọkùnrin ganan. Junaid. Junaid. bẹ́ẹ̀ni. orúkọ ìyá rẹ̀ ńkọ́. àmọ́ bá ọ bá pẹ̀lú kan ì máa dáhùn. n kò máa ń fi mr sí mr Junaid ni mo máa ń pè. ó sà máa dáhùn. ọ̀dà bá ṣe rí ìdí abúlé yìí ọ̀rọ̀ bù wọ́n ní nǹkan tá a ṣe sínú ọba tí ń lẹ̀ ń lé bá a bá ti wá pẹ́dà rẹ̀ tán nǹkan tí ń lẹ̀ ń lé ọkọ̀ fẹ́ sí tán. a fẹ́ kí ìfẹ́ kó kó la yóò kàn láàmì tó bá wà. ń tẹ̀lé ojú oró ojú oró. ní lẹ́kẹ̀ omi. ní lẹ́kẹ̀ omi. òṣì bàtà. òṣì bàtà. ní lẹ́kẹ̀ odò. ní lẹ́kẹ̀ odò. ojú oró. ojú oró. bí ò bá rómi. bí ò bá rómi. gbígbẹ ní gbẹ. gbígbẹ ní gbẹ. òṣì bàtà. òṣì bàtà. bí ò bá ródò. bí ò bá ródò. gbígbẹ ní gbẹ. gbígbẹ ní gbẹ. àwọn méjèèjì. àwọn méjèèjì. wọ́n máa jù wéré jù wéré kiri. wọ́n máa jù wéré jù wéré kiri. amúnimúyè. amúnimúyè. kó lọ mú kó lọ mú Mr. July eh, kó lọ mú níyè báyìí kó lọ mú níyè báyìí gbogbo nǹkan tí bá ní máa ṣe gbogbo nǹkan tí bá ní kó máa ṣe ní kó máa ṣe orúkọ ẹ sí. ọ̀yá gbogbo nǹkan tí èmi arí ìkẹ́ ọmọ àṣàbí tí mo bá sọ lẹ́nu kárọ̀ ọ̀rọ̀ mọ́. Junaidi. Junaidi. Junaidi o. Junaidi o. ibi tó o bá wà. ibi tó o bá wà. kó o sáré tètè tètè tètè tètè. kó o sáré tètè tètè tètè. kó o máa bọ̀. kó o máa bọ̀. Junaidi o. Junaidi o. Wọ́n yí fẹ̀sí. Ẹ má jẹ́ ọkọ̀ yìí náà. Kọ́ má jẹ́ pé ẹ̀yin yóò mọ̀ lékè o. Ah, iṣẹ́ ti ṣe. Iná ti mú gbogbo tó wà báyìí náà ti mú. ẹ ṣé ẹ ṣé sà ẹ ṣé bàbá tíṣẹ́ bá ti wá jẹ́ ẹ rọ kọ̀fé mi náà ṣé ó máa le tó yẹn ní máa nífẹ̀ẹ́ mi tó yẹn ah! ẹ rọ kọ̀fé mi náà. Lídà ọmọ olórí ọkọ So kì í ṣe pé mo dọ́ọ̀lù. Ìwọ ló sọ mí di nuisance ìyẹn pé gbogbo nǹkan tí mò ń ṣe kì í ṣe ìfẹ́ inú mi ìwọ ló jáde sọ̀rọ̀ mi ló tún mú ọmọ ẹ jáde ló wá fi mi ráre ló wá fi mi ṣẹlẹ́yà ń bí. Ah! Ah, èmi onílé ọlọ́nà ìyẹn ni pé gbogbo bọ́n ṣe pàwọ́ mi dà kì í ṣe pé bóyá ìfẹ́ inú mi ìwọ ni ó wà ní ìgò tó ń jẹ jíìn àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ohun tó ṣe sí mi pátá àwọn ọmọ tó bí á jèrè ẹ eléyìí tí ẹ ti ń jèrè ẹ ẹbí wọn ló mú jáde àbí bẹ́ẹ̀ kọ́ mo so stupid mo tún mo tún pe àwọn ìyàwó mi pé wọ́n wá síbí láti wá ṣe kíni o láti wá celebrate òṣì ìranù ṣe ẹ̀kọ́ bá rú àgbàlagbà rú mi níbi òṣì gbogbo bó ṣe jẹ́ kí n ráre wàá ráre tọmọtọmọ yóò kí àpò kó bímọ fún mi ní tẹrù kó bímọ fún mi tó bá bímọ fún mi ò ní palẹ̀ ayé mi jẹ́ báyìí ó sọ mi di ẹ ẹ ó tọ́ ẹ̀ ṣòlẹ̀. Ah, ọkọ mi kò rí bẹ́ẹ̀ akọni mi àwọn ìyá lídà wọn náà fún wa lówó jẹ àsìkò tẹ́mọ̀ sí wọn àwọn náà kún un kì í ṣe ni kì í ṣàánú ọ bí ìyá wa ṣe wà àwọn náà máa sọ gàtẹ́ máa wọ yàrá oníkàlùkù lẹ́yìn wọn. kódà àwọn lẹ̀ ń fún lówó oúnjẹ bàbá béèrè oúnjẹ ẹ̀ fún wa. ó dàgbé mo rí mi ti dàrú mo yàrá ìkẹ́ ebi wọ́n ló ń unexpectedly controller ìwọ fún tó ṣe yẹn ọmọ yà jẹnu yẹ. kò sí wàhálà tẹ bá rí àgbàlagbà ah. tó di rubbish tó di nuisance tó di kinotin pay kì í fẹ́ nú àwọn wọ̀nyí náà ni kò sí wàhálà ọlọ́run á ṣe dájọ́ ẹ ṣọlé please please move move ẹyin kẹ mo ní láti pè mí move me ma ojú mi má jẹ má wà lémi o njọgbọ́n èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. má dán ayé ẹ̀ ti bàjẹ́ èmi. wọ́n ti bàjẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ayé àti bàjẹ́ rẹ̀ ìbàdàn mo ti tó kù lára ẹ̀ wọn. wò sọ mi di new stars wọ ẹnu ẹ̀ lájọ wà yẹn wọ́n bí lájà kiri ẹlẹ́mi o tí mo bá fojú kọ́ ẹ̀ tó bá wánu lẹ́mi mo máa bẹ́ ẹ méjì ní èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. sẹ́yìn ọlọ́pàá. obìnrin o ṣọ́ra fún wọn ò láyé obìnrin wọn kò ṣeé sá fún.

I'm sorry, darling. Ẹ má bínú, ẹ má bínú. Abdul Malik, how are you? Ṣé o lọ school dáadáa? Hmm? Ẹ má bínú ṣẹ̀gbọ́n. Onígbòrí, onígbòrí bàbá àmọ̀ ọkọ. Alágbòrí bàbá àwọn ọmọ jẹ. Ìtọ́gbòrí tó ẹ̀ láàrẹ̀. Bàbá bàbá lẹ́ ń pera wa ní ilé wa. Kò máa rókú, kò máa rókú ọmọ àròkú rọjà mọ òkúta òkúta àgbédọjà tí ó ta òkúta àgbérọjà tí ó tò lórí ni bàbá wa dá sọ fún tí wọ́n pèlè lẹ́gùn aré ilé délé ọmọ títọ́ mi ṣàwo sàmbàsàmbà bí ògògó ọmọ akómọ̀sọ̀rọ̀ ògbórí wọn ló ń gbòrí òlódò mo ní irọ́ ni wọ́n pamọ́ wa ń bàbá ta ń la sà ta ń la fúnlẹ́lẹ́ afúnlẹ́lẹ́ omi ayaba dàbẹ́dẹ́ lọ́rùn ẹsẹ̀ ẹ wá wà fúnlẹ́lẹ́ omi ayaba bí ṣe ń gbé ńlá sọ Now no, take take my luggage upstairs. Okay, I, will see you guys soon. Tele, I'm Malik Tele, sister. Oh, Allah, Allah, what have I done? I'm sorry. Get up, please. Please. I don't know what came over me. والله تالله ثم بالله الذي لا اله الا هو انا توكل I am sorry. I am so sorry. Please forgive me, please. Please. Even if you want me to go away, even if you're mad at me, Mama Komuti share beyond beyond nǹkan tí mo ń ṣe lọ́wọ́ yìí but please just forgive me you want me to go out go but Chad, ṣàdáríjì mi. ṣe é sá fún tó fọwọ́ sí bọ́wọ́ ń gbé o má ṣe wájà wọn láyé àwọn obìnrin sá ìdè dá. ṣọ́ra fún wọn obìnrin ṣọ́ra fún wọn obìnrin ṣọ́ra fún wọn obìnrin ṣọ́ra fún wọn òye obìnrin. ó ti gbàgbé obìnrin ṣọ́ra fún wọn o obìnrin ṣọ́ra fún wọn obìnrin ṣọ́ra fún jẹ́ o torí má ṣe jẹ́ kó rí ìjà ààbò láyé ọ̀pọ̀ ló ti.